فقد جاء أما بعد فإن خير الحديث كلام الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر القيامة صدق الله سبحانه وتعالى الذي يمسي وقدر الإكرام ليجلس الجلسة من مسلم الشباب الجرائم فيما اتفق عليه الشيطان ومسلم من يشاء بعض المخالفة في بعض السياقات kódà fi apá kan àyípadà bí apá ọwáyé níbi apá kan bá a ti ń bá àdéhùn yẹn lọ. mùtàfàfà àléhùn náà láàbò lọ́ọ̀bì àyíké nílẹ̀ ń jẹ́ èsì fún àwọn ìdáhùn ìbéèrè sí àwọn ọ̀kan béèrè ní àárín wa. bákan náà ní ìta tó ti mẹ́nu bà fún wa ní ìjẹjọ òun ni pé bí wọ́n ṣe sọ sọ fílì mùsùlùmí apá lóhùn ẹ̀gbọ́n ni ọmọ yọnu sí láti sọ àdéhùn lórí dájú pé àwọn orúkọ kìtáàbù kìtáàbù tó wà ní mùsùlùmí lòún mú àti àwọn àbúrò àbúrò pẹ̀lú àwọn nọ́mbà rẹ̀ afa ni ṣùgbọ́n mo mọ́ nù sọ́kè Bukhari mẹ́sọ̀ hadith position hadith yẹn yẹn gan alẹ́bi wa pàtàkì Muslim àárẹ̀ tọ́jà ti fi mú ìmọ̀ Muslim náà mú rẹ̀ wá sọ̀rọ̀ báyìí yọjà tó bá ti fi sí ìbéèrè sí àwọn tó béèrè béèrè bẹ́ẹ̀ dẹ̀ ni gbogbo omi tá bá ti tọ́ka sí pé ká lọ wọnú Bukhari insha Allah ta'ala tọ́lọ́mùbá fún wa nígbà láàyè tá a bá ti bá kú lórí ẹ̀ ní mọ́ kí hadith yẹn kí wọ́n ti dédé ara wọn tàbí kí wọ́n sọ̀rọ̀ àìsèǹdì díẹ̀ ṣùgbọ́n dédé ohun tá a bá kà bí iná lọ́wọ́ àtúntò ìlú kọ́ rẹ̀. tó a ti ṣe báàkì lórí àbẹ̀rẹ̀ tó bá ti náà lójú lójú kọ́ rẹ̀. tí bá táwọn àyípadà díẹ̀ díẹ̀ gẹ́gẹ́ bá ti sọ àbọ̀ tó yọ jẹ́ àbúrò ti àbù àwọn nǹkan díẹ̀ díẹ̀ ni ọ̀sán ti yà rẹ̀. pẹ̀lú àná ọlọ́run ọba sọ̀fà Sọ̀fẹ̀láàánú ọlọ́run bá Sùhánà lọ́dà ára àádùn àtẹ̀síwájú nínú ẹnu ọ̀nà àbáwọlé ní ìdí àbúwọlé sí. Òun ni ẹnu ọ̀nà àbáwọlé àrùn ọkọ̀ ẹlẹ́ẹ̀ta àrùn tí wọ́n kò ní báwo bàyá ní ìmáà. الذي يدخل به الجنة lọ́nà ọ̀nà tí ń sàlàyé àṣìmáà ìgbàgbọ́ ilé ìtọ́jú yìí pé pẹ̀lú rẹ̀ òun lè ní oṣù wọ àlùjánu ìgbàgbọ́ pẹ́ẹ́pẹ́ pẹ̀lú rẹ̀ òun lè ní oṣù wọ àlùjánu àdìsí bí àmúwa lórí rẹ̀. هنا لحديث أيوب الأنصاري رضي الله عنه أن رجلا قال يا رسول الله أخبرني بعمل يدخلني الجنة فقال لقوم ما له ما له قال رسول الله صلى الله عليه وسلم عرض ما له فقال النبي صلى الله عليه وسلم اعبد الله لا تشرك به شيئا وتقيم الصلاة وتؤتي الزكاة وتبتدع الرحمة وزرها قال عنه كان على وتبتدع الرحمة ثم تقول ذلك قال عنه كان على رحلته حديث أبي أيوب الأنصاري رضي الله تعالى عنه wọn ní arákùnrin kan ọlọ́ọ̀bá nàbí sọlá àlùsọlá wọn ní yàrá sọlá lọ ìjọba ìjọba ọlọ́run àṣírí ní bí àmàlẹ́ ìdókòlò ní ìjọba wọn mi nílò iṣẹ́ kan tó lè gbé tí wọn bá ń sọ sẹ́yìn. يدخلهم الجنة سيعافهم والدهم فقال القوم فلم يضاوى نقل أنه الصحابة وطريقه ما له ما له كل شيء من بيره قال رسول الله صلى الله عليه وسلم جل الله جل الله الله الله الله àrọ̀bọ̀ máa rà lọ. ìtumọ̀ rẹ̀ ní pé láwùjọ háàjà ó ní bùkátà nípa ó ní bùkátà sí. ẹ jẹ́ kó sàlàyé ọ̀rọ̀ rẹ̀ dáadáa wọ́n là ní ìwádìí alóhùn. الله وسلم فاعبدوا الله لا تشركوا به شيئا ọmọ àtúlọ́hún ni ọ̀gbọ́dọ̀ fi ìjọba kéjì rẹ̀ tó gbọ́ sí ìlú ọ̀nà. Ìyẹn gbé tó nǹkan tí èèyàn fi rà lè dáadáa wà. Ọ̀hún náà ni àìbáda sí ìfọwọ́dọ̀ àìbáda sí ìṣẹ̀lẹ̀ wàhálà. Ṣíṣe ìjọsìn nípa fún ọlọ́run ọba dẹ́dà láì ní fi nǹkan kan ní pẹ̀lú ọdún ìjọsìn. العبادة بمعنى الكلمة جوز ذلك ní àlàyé ayá نوزين أبيار الجنة ذلك الإمام ابن تيمية عن أبي الله قد العبادة لكن جوهر بمن جيدة ومن تابع لكل ما يحبه الله ويرضاه ولو لقد سكر قسم وقسم gbogbo ohun tó ṣe kọ́ náà bá ní ìwé tó bẹ̀rẹ̀ yọnu sí. nínú àkùwálé wọlé àfààlà nínú ọ̀rọ̀ mi wà ní ṣẹlẹ̀ ọgbọ́n ọdẹ́wà sí wọlé àfihàn ilé ìtọ́ náà ní àti ìlọ́pàmọ́ lọ́sọ̀rọ̀ ìjọsìn a sì máa túmọ̀ àlẹ́ àbúrò wọlé náà ṣe yẹn wọn ní jẹ dáadáa má ṣe yẹn wọn ní jẹ ìlà ìjọsìn àti gbogbo àwọn gbàgbọ́fẹ́ kalábẹ́ ìjọsìn. Torí kí àlàyé ẹ̀ ló ló súnmọ́ wípé ìdíjọ́ ọlọ́run tó lára sọlá ń sọ lọ lábẹ́ rẹ̀. Nígbà tẹ́ni yẹn ṣèlérí wípé omi lílo iṣẹ́ kan tó ti pé ìdíje lọ ní ìjànà tí ó mú mi wà lè jànà. Àbí sọlá àlùfọlá wa sọ fún pé dá àbúrò lọ́ha láti ṣe ìkúrí ní iṣẹ́ ìlà. Máa sin lọ́hùn, má fi nǹkan mí kejì ọlọ́run ọba náà lọ sí etí òru kan. Ìyẹn ni pé ogun tó bá ti rinlẹ̀ yìí pé àáfíìsì lọ́hùn ọba sọ̀hánà lọ́dọ̀ ààrá bí ọ̀rọ̀ náà ọba àlejò lọ́lọ́ pé wà á nà ní mọ̀sáàjì tẹ̀lé láàbí ọ̀là tẹ̀lé ọmọ àlọ́ ní àhàdà. ìjọba àwọn mọ̀sáàjì alẹ́ gbẹ́ ní jámọ̀ mọ́sí ìfọláwọn ní ìṣe o bíbí àti máa ń borí balẹ̀ ọlọ́run lónìí. orí bẹ́ẹ̀ má ti fi ẹnikẹ́ni ọmọ aláàmú gbogbo ń ta bá máa fi ń bọ́lọ́ ọba nìkan tó tó tó ìjọba bí àdúrà àkùgbọ́dọ̀ sí ẹ̀rọ ní ìmọ̀ yàtọ̀ sí àlá nínú sẹ́sìn àtẹ̀sìn àti wà lẹ́yìn wọ́n tún fi mú sọ́lá wàá tún wà máa kírun nínú sẹ́sìn ó ṣe sí wàá fi wà lẹ́yìn nàníyà nínú tá a gbà lérò òun náà ní kíni o àsọ̀làwátú alhams alimakitoba òun ni ìrun wákàtí márùn eléyìí tó fi dandan lé wa lórí bàbá adẹ́dà sí ní ọ̀nà ẹ̀yà kò sí wá náà rọ́lọ́ wọn bá subhanahu wa ta'ala wọn ní ìlú sọlá kàkà àti àlẹ́ ìmùmílì ìdá àbàmọ̀ òkúta ọ̀rẹ́ yẹn ní ká kírun ọ̀rẹ́ yẹn òun ni òun jẹ́ fáwọn onígbàgbọ́ òdodo ní ọ̀rẹ́ yẹn ọ̀kẹ́ wípé inú sẹ́dí yẹn ti wà lẹ́jọ́ ní ọlọ́run ọba sùpáàlù ọ̀tàrà wọn ni ọ̀sọ̀rọ̀ wà lọ́dọ̀ sọ́nà nínú wákàtí márùn-ún ní ìtọ́jẹ́ dẹ́dẹ́ bákan náà wà tó ti yan zaga wà á tún máa yọ zaga zaga bá wọ dúkìá rẹ̀ wà yọ ẹ̀rí ẹ̀rí pọ́nba dẹ́dẹ́ àná sọ ìgbéra àtẹ́bí gbà nínú dúkìá àwọn ọba àdìjẹ́ ó fi kàn wọn mọ́ wàhálà tó fi kọ́ dúkìá yẹn mọ́ ọ̀sán ṣe alẹ́ ìdìbò ó sì ṣàdúrà fún wọn torí pé ẹ̀sìn sọ̀rọ̀ àtàkà ẹ̀sà nìyọ̀nà sọ̀rọ̀ àdúrà rẹ̀ ọ̀sán balẹ̀ lọ́ máa jẹ́ fún wọn. lóbi já sí pé iṣẹ́ tí yẹn fi wà lójẹ́ mẹ́fọ́ mọ́ lórí ẹ̀tọ́ aláàdì àwọn tó ní í ṣe pẹ̀lú ẹ̀tọ́ àwọn èèyàn àwọn làní wàá da mọ̀lẹ́bí pọ̀ wàá da mọ̀lẹ́bí pọ̀ ẹ̀yìn bá wà nù àdéhìí ní ìjọba adẹ́dà sọ wípé èmi ọlọ́run ọba arahman níbi mọ wá yọ àrọ́ọ̀dì mọ̀lẹ́bí nínú orúkọ mi mọ̀ fàáyọ níbẹ̀ nítorí bẹ́ẹ̀ fọmọ wá sọ láha wá sọ ìlú ẹni ọba da mọ̀lẹ́bí pọ̀ mí náà dà pọ̀ mọ́ ẹ̀rọ tó ti kọ́ ọba dà pọ̀ mọ́ ya ìyá tó ní gbà lórí bẹ́ẹ̀ ni ọba gé mọ̀lẹ́bí ni ọlọ́run ọba ní òkè pẹ̀lú rẹ̀ ìdí sí pẹ̀lú ẹ̀ nìyẹn a sì ní ìdìmọ̀ ayélujára ní gbogbo àkókò ní gbogbo ìgbà wọ́tẹ́sí ló rọ́ọ̀ṣì wàá máa da mọ̀lẹ́bí pọ̀ sílà yìí òun náà ní àṣẹ sáànù yìí lẹ́yìn máa ṣe dáadáa sí wọn láti máa sọ díẹ̀ nínú àwọn dáadáa yẹn bíi ó ní kò káàkà síyàn nípa ìnáwó ìyọ́nàwó yóò jẹ ní o yóò mú ní o yóò wọ̀ ní o yóò gbé ní o nínú láàbí ìdàmọ̀lẹ́bí pọ̀ ní. àtúntò adéwà fún ìdàmọ̀lẹ́bí pọ̀ pọ̀ ní ṣe pẹ̀lú pé tọ́ba lápọ̀ lèmi ní ọdẹ akọ ìgbàdé ní fi bímọ la ní yọjú nù wọn ọwọ́ adásìkò tí wọn nínú wa ń pè ní oníṣẹlẹ o lórí bá láyé ọ̀rọ̀ mi bẹ káfíń tó lọ àtúntò láǹtọ báyìí pé lẹ́yìn tẹ́lẹ̀ wọn fi lùbí mú kìí ṣe olùdámọ̀lẹ́bí pọ̀ olùdí sọ ikú ṣe fún mi máa ṣe. Sùmẹ́ntì àlè sọ fún ìdámọ̀lẹ́bí pọ̀ ọ̀lẹ́dún rẹ̀ gbẹ́ngbà tí àwọn mọ̀lẹ́bí bá já wọn á sùn. Eléyìí náà á ṣàkíyèsí ẹ̀ dáadáa. Tọ́sí pa bẹ́ẹ̀ Adélèsùn láàrọ̀ sọ́lá ni wọ́n ṣàlàyé mú pé inú kẹtí wà fi wà lójẹ́ náà ṣẹ́ tó lè ṣe nìyẹn. Ìbàdàn wa parí ọ̀rọ̀ yẹn. Wọ́n lọ́wọ́ sọ pé Zab ha. Ah, kí ni ìtumọ̀ Zab ha? Ah? ìyẹn ni pé dàáyé wọ ìlà fi nǹkan ẹ̀gúnlẹ̀ ọmọ lọ sílé rẹ̀ tọ́ọ̀ bá tún ní bùkátà kan mọ́ tọ́ọ̀ gbàlérò ìyẹn ni pé ìjánu nǹkan ẹ̀gúnrẹ́ lẹ̀ wọ́n láti lè sọ yí pé kàánàwó kàánà aláàrọ̀ ìlàtẹ̀ wọ́n rà bí ẹni bá wà lórí nǹkan ẹ̀gún wọ́n ti fi fáwọn ẹ̀sán láàrọ̀ sọ́lá ogun nǹkan ẹ̀gún ẹni yẹn lọ fa ìjánu yẹn dání ọ̀sán aláàbò nàbí sallallahu alaihi wasallam mo là nẹ́ẹ̀sì ṣe wá dá ló ń gbà tó ti fún lẹ́sì sẹ́gbẹ̀dọ̀ ìwọ dá mi dúró ní ẹ̀wọ̀n bí kéèyàn sẹ́wọ́ pé ọ̀kadà ọ̀kadà dúró ọ̀kadà abẹ́ fi lọ́rọ̀ kan ni àbáfá afẹ́ béèrè ọ̀rọ̀ kan sẹ́wọ́ sí mọ́tò omi béèrè béèrè yẹn ọ̀fà ìjánu nǹkan ẹ̀kún tọ́ ọba ní béèrè ní ìlọ́fẹ́ béèrè ìrọ̀lẹ́ òsì dá bẹ́ẹ̀ lẹ́yìn tá a ní mùsùlùmá ìfọlá tó ṣe gíní ọ̀hún tó ti kú létí. àdéhùn yìí àti gbìdánwò rẹ̀ bẹ́ẹ̀ náà dẹ̀nu ábà nù sọ́bí ìsọ̀kọ́rí nínú ìdáàbò ìkádàmù nọ́mbà seventy eight ìdáàbò ìkádàmù ábà ní báàbò pàṣẹ sílẹ̀ tó wáyé ọlá ti mọ́lẹ́bí pọ̀ mẹ́mbà kẹwàá hadithi mi sí àtúnmúwa tọ́já pípé yẹn náà nìyí ó tún sàlàyé síwájú yẹn lẹ́kùn rẹ̀ ó tún àfi àlékún káwọn gbàgbé ń ta wà lórí rẹ̀ òun ní béèrè oníbéèrè pé iṣẹ́ wo ni tóun bá ṣe tóun wà lóyún ẹ̀ka pẹ̀lú ẹ̀ òun náà ní hadith àbí sọ́yọ́ rọ́bì aláàbò tààlà ánì. عن عربية أتى النبي صلى الله عليه وسلم فقال دلني على عمل إذا علمته دخلت الجنة قال اعبد الله ولا تشرك به شيئا وتقيم الصلاة المقصودة وتؤتي الزكاة المفروضة وتصوم رمضان قال والذي نفسي بيدي لا أزيد على هذا لما ولى قال النبي صلى الله عليه وسلم أسره أن ينظر إلى رجل من أهل الجنة ẹ̀rí hadithi àbí ìbúrẹ́ wọ̀nyí rọ́bì aláàbò tààlà án wọn lárúbáwá oṣù kàní bàbá jẹ́ jámù ni wọ́n pè ní kíni o àárọ̀ àwọn máa ń pè ní oṣù jámù àárọ̀ ẹ̀yọ̀kan rẹ̀ ni wọ́n jẹ́ kíni o àárọ̀ bíi. bẹ́ẹ̀ náà ní ká sọ sọ́ọ̀lì àrọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọlágbáwá ni ọbàjẹ́ lọ́gbà ẹ̀yọ kan ní òjì àlẹ́ àrọ̀ bí bẹ́ẹ̀ náà ní ká wọn sọ́ọ̀lì yẹ̀wò jámù nìyẹn ọba di yẹ̀wò bí kẹ́ni ọjọ́ kí wọ́n yẹ̀wò bí. كذلك النصارى àkójọpọ̀ nìyẹn tọ́ba ti dẹ̀yọ̀ kẹ́ni òjì kí ni ó ànàsọ̀rọ̀ ni ọ̀bá nìyẹn ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ní tábà ní àlè ìlú ọ̀pọ̀lọpọ̀ ènìyàn gbogbo èèyàn lẹ́nu yẹn bàbá jẹ́ ọ̀kan lẹ́fẹ́ rí lọ́jọ́ nínú àlè ìlú irú ẹ̀ ní Maryam alayha salam lọ́sọ nígbà tí ó bímọ wọn nílò ńlọlọdúnrún ọmọ aláìlọ́kọ pé nàzá fún yẹn bọ́ ìjọba rahman ọ̀gbọ́n fọlọ́n ní kàlí màlìyàwó máa ń tìyà ẹ̀rí pé mú fúlàdùn pé mo ti lérí àwẹ̀ ọ̀rọ̀ wọn àṣẹ̀dá lẹ́nu fàlànà kẹ́lì màlìyàwó mọ́ ń sì já mí ní bá èèyàn kankan sọ̀rọ̀ lónìí ní ìlú bẹ́ẹ̀ náà sábà sọ pé àlùjínù àlùjọ̀nù tó pọ̀ nìyẹn gbogbo àlùjọ̀nù làwọn tọ́ba jẹ́ ọ̀kan lẹ́fẹ́ wíkí lẹ́yìn àlùjínù níjò irú ẹ̀ náà lọ́wọ́ àbí báyìí wípé anna àrọ̀ ìdádájú láàárọ̀ ọ̀gbọ̀n kan nìyí àgbàdàbí ya sallallahu alayhi wa sallam ọwọ́ àgbàdàbí sallallahu alayhi wa sallam ọ̀sọ́ àlù nígbà wà sọ fún ànábì ni sallallahu alayhi wa sallam nìdúlẹ̀ ni ní wọ́n fi máa máa mú òògùn ọwá nìyẹn ẹ dálìlà yẹ dùnú ọkàn yọ̀ọ̀yà yẹn fún bẹ́ẹ̀ ọba ti yọ fún bẹ́ẹ̀ tòun tó kùn yẹn náà ni ó di amúlò rẹ̀ padà dólì ìlànà mọ̀jìdá yẹ mọ̀jìdó mọ̀jìdá bẹ́ẹ̀ sì máa wí nìyẹn. jòlá ní àlà àmàlì eré anábì bàtà mi sísẹ kan ló ṣe yí pé ìdá àmì ìṣòro tí mo bá ti sẹ́yìn o dàkàtúndò ìjẹsìn máa wà lójà náà náà sọ anábì fi dá lóhùn ní ìgbésẹ̀ àbùdó lọ́ọ́ náà ọ̀ máa ti lọ́hùn ní o àríwá ti sọ yẹn lẹ́ẹ̀kan tẹ́lẹ̀ káàbùdù lọ́ha ọmọ àtìlọ́hún mi ò láàtọ̀ ṣèlú bí ní ṣàyẹ̀wá. òní máa fi kankan kéjì rẹ̀ nínú ìjọ ti fi wò kàn. gbogbo ìjọ ti sókè nílẹ̀ fún Allah tabaraka wa ta'ala wípé òun ló sì jọ sí yẹn òní máa fi fẹ́ lómi. bí àlùkò ìpayà ọlọ́run lọ dáa ní òní ti fẹ́ lómi o yàtọ̀ sí alikọ́wùsì ìdìbìlì yàtọ̀ sí báyà àdámọ́ kí ni báyà àdámọ́ òun ni kéèyàn rédíò omere ìbáyà àdámọ́ ni àbí yẹn rí kìnìún ọ̀họ́ ìbáyà àdámọ́ ni èèyàn lè dérú ìbáyà yìí ká lọ́kọ́ sẹ́kọ̀ọ́ sọ́lọ́wọ́n bọ̀bá dẹ̀ ṣùgbọ́n ìbáyà yìí tó ti fọ́wọ́ ọdún tó ṣe pé ààrẹ mo ti ń lé ní táǹtá tó ṣe fọ́lọ́hùn là máa ń bẹ̀rù bẹ́ẹ̀ ní ẹ̀bá fi lọ fi fún ẹ̀dá kan nínú ẹ̀dá ọlọ́run ọba sùpánù ara ìyẹn ti fi ń tẹ́ mí ìṣèjì ọlọ́run ọba tó ń jọ gbogbo ìjọ tó tọ́ bá rìn lẹ́pàá máa fi fún ọba dàbí ẹ̀dáwà kò dára lé ọlọ́run nìkan lè yọ̀nù ẹ̀rọ ọgbọ́n máa sọ bẹ́ẹ̀ nìkan pé wọ́n ti fẹ́ǹdì lé lórí orí kìnnì ẹni tó léwu lẹ́yìn tó bá dọ̀rọ̀ sọ̀tàn wọ́n ti tẹ̀lé alẹ́ láyàmú fara sí ọlọ́run tó jẹ́ àlàyé ọba àlàyé béèrè tó yẹ kó kò ní kú láéláé. tó nípa bẹ́ẹ̀ gbogbo ọjọ́ ṣùgbọ́n bá ti rìnlẹ̀ sí àṣẹ̀dá nìkan ló dáa ni ọgbọ́dọ̀ tó fẹ́ lómi ìgbésí rẹ̀ nínú ìjọsìn ọ̀hún náà ní ọba àfikún ọlọ́run tó fún wọ́tò kí mo sọ láti alimọ̀tò bàtà ẹ̀rí kó fi alimọ̀tò bàtà fún ọ ọwọ́ àtàlàyé pé irun tí a ti sèyàn lè wà lùjẹ́nà pẹ̀lú ẹ̀ òun náà ní kéèyàn sọ̀rọ̀ ẹ̀yàn o èyàn ó sì mọ̀ ọ̀rọ̀ ẹ̀yàn o lẹ́yìn ìmọ̀ ọ̀rọ̀ ẹ̀yàn ló tó sẹ̀kẹ́ nẹ́bílà ó kí mọ̀ ọ̀rọ̀ ẹ̀yàn ẹ̀rí bó ṣe wá náà ọ̀rọ̀ kẹta níbi tó máa rẹ̀ sọ́lá ń sọ wípé ìdá òkè ìmọ̀ tí wọ́n bí ti ṣèpá ọmọ tí wọ́n gbé òun dúró báyìí wàlá sọlá ta ilẹ̀ ìmọ̀tòrò kò sí òun kankan sí yẹn tó gbọ́dọ̀ máa kí mọ́ àfihàn ọ̀rẹ́ yẹn ọ̀ẹ̀bọ́rọ̀ ọmọ àkùsù bá yẹn ó ti yá wa náà ní ẹgbẹ́ mu wákàtí márùn náà là ń sọ. bákan náà wọ́n sọ adìyàn zaka tẹnumọ́ òróró lọ wàá tó wá máa yọ zaka ọ̀rẹ́ yẹn torí ọ̀rẹ́ yẹn ni ẹ̀yánlẹ̀ zaka gẹ́gẹ́ bá ti mẹ́nu bá nínú àwọn èyí tá a kà ní ìjẹjọ lóṣù náà nínú àríkánilè sáà orígun kan nínú àwọn orígun islam àwọn ẹlẹ́yìn islam yìí pé òkun lé mẹ́rin ní máa ń jẹ tó bá jẹ́ mẹ́ta nìkan bíi làápè àlípè nílé mọ́ bẹ́ẹ̀ náà lọ́rọ̀ islam káàzà pé ní zakọ́rin yẹn yìí láwọn méjì àníyàn lẹ́yìn ikú òtítọ́ ọlọ́run láàrú ọlọ́ wà á sàrú mọ̀rìkàtì lásìkò ìṣèjọba àgbàdo sídé rọ́bì ọlọ́run tàrán di olùkóòmọ̀ olùkóòmọ̀ ìyẹn ni bí àwọn àǹdíìlì wọ́n sẹ́rí kò ń bí ẹ̀sìn wọn ọ̀bìdá ẹ̀lìkà kọ́ọ̀tà lábú Abubakar Siddiq rọ́dí aláàbò tààlà ánì wọn bá kí yàtú sàhábà òun lọ́ba àtàwọn bá kiri ṣẹṣẹ kí ni ó sì ń bá wọn jà àtàwọn akẹ́kọ̀ọ́ máa ń ná àwọn ọwọ́ nínú àwọn sàhábà tó nípa bẹ́ẹ̀ ó tún máa yọ àzàkáàtà ìmọ̀fọ́nrún náà zàká ọ̀rẹ́ yẹn zàká tó yẹn adìmẹ́nu bọ̀rọ̀ zàká zaka nínú góòlù àti sílẹ́bà àṣàlàyé fún àjẹjọ pé tọ́ba jẹ́ góòlù ìṣúná dínà rọ̀ twenty dínà rọ̀ tọ́ba jẹ́ sílẹ́bà ìyẹn ní sọ́ọ̀bù tọ́gbọ́dọ̀ wọ̀ nìyẹn kátó yọ ọlọ́ka fọ́ọ̀tì nínú ẹ̀ tọ́ba dẹ̀ jẹ́ sílẹ́bà òun ni wọ́n máa jẹ́ kí ni ẹ̀ta dirham two hundred dirham amẹ́nu bá fi àwọn ọlọ́jọ́ ohun ọ̀sìn bíi ràkúnmí ọgbọ́dọ̀ pé ràkúnmí márùn-ún ọgbọ́dọ̀ báyọ̀ sáà níbẹ̀ bí màálù ọgbọ́dọ̀ pé táàtì kátó yọ tàbí ẹ̀rùn níbẹ̀ bí àgùntàn wọn náà gbọ́dọ̀ pé fọ́ọ̀tì lọ sókè kátó yọ yìí táyọ̀ bẹ̀. àtúntò ń bá dé ń tó ní ti pẹ̀lú rẹ̀ ogo náà tóun náà gbọ́dọ̀ pé kí ni ọ kámsàtò àwòsò amẹnubà yẹn náà ilé yìí tó ti pé kílò rẹ̀ tàbí ní kílẹ̀ nígbè four six forty eight kilogram tá a mẹnubà ní ìjẹjọ́ rẹ̀ bákan náà tún sọ nípa lọ́wọ́ ṣe pé ríkáàsì náà ríkáàsì òun ní pẹ́pẹ́ ọ̀rọ̀ ta lọ wú ta wúlẹ̀ wó ta wúlẹ̀ ta sì rí àmì wípé àwọn káfìrí ni wọ́n gbó mọ́lẹ̀ tàbá níbẹ̀ ibi àwọn yọ kí níbẹ̀ ọ̀ nínú òun náà wọn lọ fàfà yìí. gbogbo àwọn eléyìí òun náà ń pè ní kí ní azakaatu alimọ̀kòrò lọ wàá máa yọ inú gàdé yẹn fi wà lùjẹ́nà torí báwí ọ̀rẹ́ yẹn lòun náà ẹlọ́rọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ló sọ wípé ya ayyuhal ladina amanu kutiba alaykumus siyam kama kutiba ala alladina min qablikum la'allakum tattaqun ẹ̀yin onígbàgbọ́ òdodo wọ́n sáwẹ̀ ní dandan fún yín bí wọ́n ti ṣe lọ́rọ̀ yẹn fáwọn tó ṣáájú yín la'allakum tattaqun ẹ bá lè jẹ́ni tí yọ payọ̀ lọ. yẹn ni pé kìí ṣe pé kàmọ́ kàmọ́ kó ti bá alẹ́lẹ́bí iná ní kọ́bílì kó kò túmọ̀ pé gbogbo kébíà rẹ̀ rí bákan náà. ṣùgbọ́n ohun tá a gbà lérò náà ni wípé ààwẹ̀ ni ó dandan fún yín bó ti jẹ́ dandan fáwọn tó ṣáájú yín káti ẹ̀ ní kò jọra wọn. nítorí fún Nabi sallallahu alaihi ó jẹ́ kó wáyé pé irun ti ń jẹ́ yàtọ̀ láàrin ààwẹ̀ wa wọ̀síyàmì ahlil àti àwẹ̀ àwọn bàkàtà bíà òun náà ní kíni o akilatu sahab ìmájẹ sàárì ni òun ni yàtọ̀ tí ń bẹ láàrin àwẹ̀ wa àtàwẹ̀ àwọn tọ̀hún yẹn níbẹ̀ ni ó ti máa kílé àti wáyé pé kì í ṣe pé bákan náà obìnrin fáwọn ò ti ń jẹ sàárì àwẹ̀ alágbàyí kò ní ṣùgbọ́n àwẹ̀ tí wọ́n ti ń gbà ń jọ́ràn yẹn tí wàá náà ń jọ́ràn yẹn pẹ̀lú bá nẹ́bí ti ṣàlàyé sọlá lórí ibò làwọn ò ti máa gbà wẹ̀ yẹn tó nípa bẹ́ẹ̀ eléyìí náà ọwọ́ àánú sí àlùjànnà àárín wọ́n nígbà tẹ́ni ẹ wá gbọ́ àwọn iṣẹ́ àlùjànnà yìí ọwọ́ ni walladhi nafsi biyadih la azidu ala hada wọ́n ní mo fi ẹni dẹ́mi mi ń bẹ lọ́wọ́ rẹ̀ búra títí Allah eléyìí náà jàmá ọjọ́ apá kan nù àtàdùbù mọ́ Allahi tabaraka wa ta'ala ìlẹ́kọ̀ọ́ pẹ̀lú ọlọ́run ọba àlekẹ́ ọlá òní kọ́ máa ti pé máa dà á kó gbogbo gbà wallahi wallahi kí la sọ kí la gbé kí la jù gbogbo gbà wallahi wọ́lọ̀ torí sẹ́ẹ̀dì bá sọ pé wọ́n lẹ́dí nafsi biyadi mo fi búra o mo fẹ́ tó ṣe wípé ẹ̀mí mi ń bẹ lọ́wọ́ rẹ̀ búra tí ṣe tání o àlá kálẹ̀ mi kálukú ń bẹ lọ́wọ́ rẹ̀ jọ lọ́hùn náà lọ tó mo fẹ́ ní tẹ́mi mi ń bẹ lọ́wọ́ rẹ̀ mo fi búra eléyìí tá a bá ń sọ báyìí ọmọ ajá sí ta lẹ́kọ̀ọ́ pẹ̀lú ọlọ́run ọba subhanahu wa ta'ala la azidu ala hadha ẹni ẹni mi ní sàlẹ̀ sí lórí eléyìí o mi ní fi nǹkan kan lé sí i wọn nígbà tó wáyé yìí padà anabi sallallahu alaihi wasallam sọ báyìí pé man sarrahu an yanzura ila rajulin min ahlil janna ẹni tínú rẹ̀ bá dùn sí kó máa wo arákùnrin kan tó ṣe pé arákùnrin ni ẹni àlùjánnà ni fal yanzur ila hada kó máa wo arákùnrin eléyìí náà ló jẹ́ kí ni bishara minhu sallallahu alaihi wasallam ala anna hada rajula mí ni àpè lè jẹ́ náà ọbẹ̀ pé mọ́ ẹni bá nẹ́bí tún bá lè jẹ́ náà ọ̀kẹ́niláwọ̀ òkò yìí wà ó. tá a bá ń sọ nínú àlùmọ́bẹ́sàrí ìnàbìlẹ̀ jẹ́ náà ààbò wí arákùnrin yìí ẹ̀sùn má jẹ́ àgbàgbé o tá a gbọ́dọ̀ máa wádìí pé ta ni ká tẹ̀ nítorí ti bẹ́ẹ̀ ní ara àwọn olùmọ̀ wọ́n wádìí orúkọ rẹ̀ wọ́n ní àkíyèsí lè gba jẹ́ àwọn míín sọ ní ìpè kọsí jẹ́ nìyẹn. àlùmọ́hìn àròbíyà yẹn tó fi kọjú dà nẹ́bí sọlá àlọ́sọlá ń tó òde ọjà wa lójú dáadáa pé nínú sọ̀hábà wọ́n sọ̀hábà tó kó lò hàn ọjọ́ yìí gbogbo àwọn sàbẹ̀dẹ̀ nìyẹn láì ní sọ pé àyàfi gbogbo wọn pátá ẹni dọ́gba ni wọn ọ̀sẹ̀ ìgbà nìyẹn ń kọ́ àfẹnibí ọba ọmọ wọn fi ń sọ lókun lóbi yáyé pé iṣẹ́ táwọn àbá aládé ti máa ń ṣe wọn è ṣiṣẹ́ yẹn lórí ọ̀dọ̀ àwọn sọ̀hábà wọn è ṣiṣẹ́ yẹn lọ́dọ̀ àwọn sọ̀hábà gbogbo sẹ́yìn yóò tún wọn máa ṣe. jama ẹni ká dé kólé wa dáadáa àwọn àmọ́ aládé ti ká tún bọ́ lẹ́ẹ̀kan wọ́n bá sọ pé wọ́n ń ṣiṣẹ́ lórí àwọn ọ̀rìndà yìí iṣẹ́ wọn èyí lọ́sọ̀ tàbí o ìmọ̀ àdì ẹni tá a fẹ́ yẹ̀ tọ́lá bá àbí ọ̀la bá wọn á da ọ̀kan nínú sàbí akadán fún èsì tẹ́tẹ́bẹ̀. gbogbo sẹ́ wọn tí wọ́n bá ti ọbẹ̀rẹ̀ látòrí àwọn ọmọ gíwà wọn sọ̀hábà ni tóbi wá délẹ̀ òun ni àbá aládé ti máa ọ̀wọ̀ lè rí àbá aládé ti ọgbà mi sẹ́sẹ́ ń fẹ́ sí báyìí fẹ́ sísẹ́ lórí ọ̀kan náà wọn sàbí wọn á dá kó lọ fẹ́ wò ó ṣé kìí ṣe mọ́gì gẹ́gẹ́ ṣe kí ní báyìí hàn gbogbo àwọn wọ́n fẹ́ máa sọ fáwọn ọ̀sẹ̀tọ̀ àfáà ní mọ̀tòkùkù lẹ̀ ni wọ́n fẹ́ máa ṣàlàyé wọn ṣe sínú àwọn ọ̀sàlà àmọ́ náà àwọn ọmọ kí wọ́n kí lọ́dọ̀ àwọn owó lọ́dọ̀ àwọn ọ̀sàlà sọ nípa bẹ́ẹ̀ ọmọ yàrá ibi ẹni yìí àárọ̀ ní ìlú yìí ọjọ́ kan nú àwọn ẹni sàtẹ́bí sọ̀lá àlọ́sọ́lá tọ́ba ṣára rẹ̀ tó fún ní olóòdùnú gbé ẹni àlùjáde alára wọn ní ṣe tó nípa ìwọn kẹ́ni ẹ̀ sọ mọ́kà má jẹ́ àgbàgbé o ìgbà sọ fún wa díẹ̀ ní ìjẹ̀jọ́ gẹ́gẹ́ òmùwọ̀n ẹ̀sí ọ̀gbìn Islam àwọn alámọ̀rí pọ̀ nínú Islam kò lè para Islam bí ṣe. wọ́n ń gbòòsè pé ẹni yẹn ṣẹ̀bi àkọ́kọ́ ìgbà tí ọmọ ànábì tí ó sì léèrè lọ́dọ̀ rẹ̀ náà ló fi dá dó lórí ìtẹ́kọ́jọ́ rẹ̀ yẹn fún níjọ́ yìí. nígbà tó dẹ̀ sí ní ohun tọ́jọ́ rẹ̀ yẹn wọn nílé sí lórí à ìṣẹ́ ọlọ́run ní ẹni àlùjẹ́nà ọkọ̀ ìṣára rẹ̀ àlùjẹ́nà lẹ́sìn wáyé pé ọmọ yẹn ti wá ní àwa ìdúwà ìṣàwà ìrírà. tòun bẹ́ẹ̀ á sọ wípé ìṣára rẹ̀ tó kú sílẹ̀ kan náà ìtújẹ́ ibi ìmísí lágbọ́dọ̀ ọba adẹ́dà ni pé ẹni yẹn o bí ọba ṣe lé sí ohun tó ṣe béèrè lórí ẹ̀ yẹn yọ wà lùdẹ́ nà. eléyìí Imam Bukhari gbé ru hadith yìí jáde nínú kitabu zaka kitabu zaka ìyẹn àkọọ́lẹ̀ tọ́sọ nípa zaka sàfọ̀mọ́ dúkìá nọ́mbà rẹ̀ jẹ́ twenty four a sì bá ní ẹnu ọ̀nà àbáwọlé alákọ̀ọ́kọ́ báàbù wùdú bíi zaka ẹnu ọ̀nà ìṣe dandan títà káàsì dandan láti yọ. bákan náà ẹnu ọ̀nà àbáwọlé mi láti wọlé sí. báàbù qawli nabiyyi sallallahu alayhi wa sallam buniya al-islamu ala khams. حديث في آية ومن حديث عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة لا إله إلا الله أن محمد رسول الله ويقام الصلاة وإيتاء الزكاة الحج وصوم رمضان حديثنا والله حديث عبد الله بن عمر رضي الله تعالى عنهما قل يوجد الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس الإسلام هم مصر المعنى على ذلك الإسلام دين معنى من الوعد وعد فلا يعني بدل من الخمس كل تجاوز للإنسان jẹ́ bá jáde láti lè fáǹsì. Àkọ́kọ́ nínú orígun Islam ara àwọn yìí, òun náà ni ṣàhádà ti àlùlá ilá àìlọ́lá wà á nà Mùhàmmadán Rasulullah ẹ̀yọ̀kan nìyà. Àwọn afáàfin máa ń sọ wípé níbi àrùn kùnà àwọn àlùyìí bada àtàwọ̀nyé tóbi tó wà sáà ilé yìí. ẹ̀dá kan ìyá ti kí ó yẹ mọ́lẹ̀ o. ìbẹ̀ ni wọn tó ti ṣe pẹ̀lú ọ̀rọ̀ tàwọ̀nyé tó ti bẹ̀rẹ̀ ìbẹ̀ náà ló ti parí. shahadati allah ilaha illallah ìjẹ́rìí ewé kọ̀sẹ́ni lọ́lẹ́kọ̀ọ́ sí jọ sí lódodo àyàfi àlá. eléyìí ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àkídà làkídà àdìsọ́nà èyí tó yẹ kọ́ náà ni wọ́n máa ń pè ní àtàwọ̀tì sọlọ́n lọ́sùn ẹ̀rì gbórúkọ rẹ̀ pọ̀ wọ́n á tún máa pè ní àsùnà ẹ̀rì àsùnà wọ́n á tún máa pè ní àtìkúlẹ̀ àtìkà ẹ̀kọ́ yẹ kó tó lù wọ́n á tún máa pè ní òṣùwòlòtì àwọn ọ̀pìnlẹ̀ ẹ̀sìn ọbẹ̀ ẹ̀kọ́ yẹn ká ọgbọ́n ọ̀kẹ́ mú mú kíra láì já sí pé léyìí sáájú lórí yáyé pé شيخنا العلامة محمد ناصر الدين الألباني عليه رحمة الله nígbà tí wọ́n fi bẹ̀rẹ̀ síra àwọn tó ń pè ní fatusalatu nabi sallallahu alaihi wasallam tí wọ́n lọ wí gbólóhùn asùnmọ̀ fún sọlá ìgbẹ asùnmọ̀ àríkánì islam tí ìtọ́jú àjù nínú àwọn olùmọ̀ islam àrínú àwọn olùmọ̀ tó ń pè bàbá ẹ̀ka yìí èyí lẹ́rú yìí òun dẹ̀ o asma ọ̀kẹ́ ayẹlẹ ṣahada táàlì nímọ̀lẹ́ fi ìjẹ́ni méjèèjì sí ìwọ̀n tó yẹn òfin náà ní wípé ayé àsọpọ̀lì fún Islam tó tún ga jù báadà kíni o báadà ṣahada lẹ́yìn lẹ́yìn ìjẹ́ni méjèèjì bẹ́ẹ̀ láfi lè pẹ́ kọ̀ sí lẹ́yìn àti ilẹ̀ rìn lórí ọ̀ lẹ́yìn ọlọ́rìn lórí ọ̀ níbí wọ́n rí àríwísí fún àfa àwọn àgbà lórí bí wọ́n ṣe gbígbó lóhùn ní. tó lẹ́yìn tí wọ́n kàn fi pé báńdà ṣàkàdàtà yìí ó tún lórí mu tó tún ga jù náà rí mu ìsìláàmù lẹ́yìn olóhùn jẹ́ ìdíje. nítorí pé àwọn ṣàhádà dání ìmọ̀nsí láti kíni ọ ìmọ̀nsí láti àṣà a lè gbé sípò kíni ọ foundation àwọn nǹkan nǹkan tá a fẹ́ máa kà lẹ́yìn rẹ̀ bíi sọ́lá siyam zaka hajj bimanzila ti kí ni ọ àlìkínà tá a fẹ́ mọ ẹ ẹ tá a fẹ́ mọ nǹkan lórí ìpìlẹ̀ tá a fẹ́ gbé nǹkan lórí ìpìlẹ̀ òun làwọn yòókù yẹn ń jẹ sọ nípa bẹ́ẹ̀ àníbi sọlá àṣàlá ọlọ́pàá ọmọ islam sí máa alábàáfọ́ bẹ́ẹ̀ wọn náà ní ṣàkádà tẹ aláìlá àìsàlá má fún ilé ọkọ̀ náà papọ̀ ní o wà á nà muhammadan rasulullah. ọkọ̀ ìgbé alábàáfọ́ ń túmọ̀ kí ni o ìfọ̀rọ̀dù lè àìbáadá sí ìlàdí àtàwọ̀dán. ìsìn ìjọsìn lè ṣàkóso ní ọ̀pọ̀lọ́ ọ̀rọ̀ àlẹ́ èyí tó tún bí òun náà ní ìfúrọ́dù tọ́à ìṣe ìtẹ̀lé ní àṣọ ìṣe ní gàmúdà ní ọ lè rọ̀ tó lè sọ̀lọ̀ lọ́wọ́ àlejò ọ̀sánlá fàtẹ́bí sọ̀lọ̀ lọ́wọ́ àlejò wà á lè jọ ọ̀sánlá. lóbi jáde pé àkọ́kọ́ ní orí kò yẹn òun bí yẹn jẹ́ ni pé ọ̀sẹ́ni sọ́lẹ̀ ìfọ̀sí ìjọba náà àyàfi dání àyàfi àyàfi àyàfi àyàfi àyàfi àyàfi àyàfi àyàfi kíkọ ìlà ìlà ha ẹ ànẹ́bù ìkọ̀sẹ́ni tọ́lẹ́sọ̀ sísọ sí lódodo al-isbat ìlàlá àyàfi àlá. ìlú ẹ̀dẹ́ lọ́rọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run ọ̀hún yẹn kú bíkọ́ òun ọ̀yọ́ mi bí la ẹni yóò wù kọ́ bí ta ẹni gbàgbọ́ sí àtọ̀ọ̀kù ṣẹ̀tọ̀ ọ̀yọ́ mi bí la tó sì nígbàgbọ́ sí Allah kọ́kọ́ ti sá mùsàlẹ̀ bí ọ̀rọ̀ ti yóò kọ́ àlọ́rọ̀ ti yóò kọ́ òun náà ní kíni o la ilaha illallah ẹni yẹn ti gbá ọkùn tó yí mú nìyẹn ọkùn tó yẹn náà ní kíni o àtàwọn ènìyàn la ilaha ọjà tó kọ́ ọ̀nà ènìyàn ò rí láàbà kó ti mùsùlùmí ní ẹ bá tún ka ìmọ̀ ọ̀rẹ́ sí ń bọ́ di kíni o ọ̀dìkàfẹ́ sọ nípa bẹ́ẹ̀ wà anna muhammadan rasulullah àti pé dájú muhammadu ni yóò jùlọ ọlọ́run àbá ní oṣù ìyẹn la máa ń sàlàyé fún wa yìí pé ọ̀dọ̀ ní pélé yóò lè rinlẹ̀ yàní mọ̀tàdọ̀ ṣahádà ti anna muhammadan rasulullah tí ó fi jáde máa fi rinlẹ̀ ń àárọ̀ ọ̀rọ̀ mẹ́rin ọ̀rọ̀ àkọ́kọ́ àwọn ni kí ni ọ̀rọ̀ tasdiquhu bima akhbar gbígbà nẹ́bí lódodo sallallahu alaihi wasallam níbi nǹkan bá tó lórí wa. ọ̀rọ̀ kejì agbóhùn balẹ̀ ṣe máa ń sàlàyé ìròyìn yẹn fún wa ó lè jẹ́ ronú sí pé ó sì lè jẹ́ ìdá àbàdà ní tọ́ bá yá. ọ̀rọ̀ kejì ọ̀hún náà ní kíni ọ̀ àdúgbò bima amara títẹ̀lé níbi nǹkan pàṣẹ. ọ̀rọ̀ kẹta òun náà ní ìṣẹ̀lẹ̀ bùnmọ̀ náà àìkú wọ́n jẹjọ. kéèyàn jìnnà sí wọn bá pọ̀ nípa rẹ̀ àdéhùn tó nípa sí wọn bẹ̀. ọ̀rọ̀ kẹrin òun ni allah yóò àgbàdo sọ àdìlá bímọ sára kéèyàn má sí náà àfi pẹ̀lú tí ó bá ti lókun. ìjọba wa lọ sórí àwọn àtẹ̀lẹ́ ibẹ̀ náà làwọn arìnrìn ọmọdé láti gba ọmọ wẹ̀sì àbò ẹni tó ń gbé wájú rẹ̀ lẹ̀ fún àlá ẹ̀wọ̀n tó wà mọ́sítìn ọwọ́ abẹ́ tó wà mọ́sítìn àìsàn yẹn náà ní pé ó tún tètè bá òun bẹ̀ lóbi dájú kí ìjọsìn ó tó lé èdè ìjọsìn dandan ni kárí méjì yẹn bẹ̀ al-ikhlasu ìṣe nǹkan torí ìtọ́lọ́mù ìgbé mu tó ṣe yíyó ọ̀fẹ́ lómi ìkéjì ọlọ́run ọba mẹ́ lórí ọlọ́run nìkan lómi ṣe. ó tọ́ wá lè kú rége okùn tó ń pè ní àlùmọ́tà àbá. ìtẹ̀lé lánàá níbi sọ̀lá rẹ̀ sọ̀lá lórí ẹ̀. ìgbà máa ń sọ̀tún ilẹ̀ rẹ̀ fún alápọ̀lọpọ̀ ọ̀gá. ìpìlẹ̀ méjèèjì òun náà ní ọ̀rọ̀ sáà níbi sọ̀lá rẹ̀ sọ̀lá lọ́nà àdéhùn ìlìyà gbogbo sẹ́gun tó ní ṣe gàlá nìyẹn kí lọ gbà lérò ọgọ́rin yẹn tí ń lè jọ́sìn wọn nítorí ọlọ́run àwọn ọ̀ṣun ṣùgbọ́n ìjọsìn tẹ́sí yẹn ìjọsìn déédéé làlà nẹ́bí ìbílẹ̀ lóbi ti máa ń jábọ́ ni tí ọba dẹ̀ ṣe déédéé làlà nẹ́bí sallallahu alaihi wasallam ìjábọ́ ti wáyé nìyẹn ajáde pé mẹ́ẹ̀ẹ́rẹ́ lọ mú hadith Aisha radiyallahu ta'ala anha wáyé pé wọn ni àṣìṣẹ́ kàbí àmọ́rí náà àgbà mọ́rí sàbí ọgbọ̀rọ̀ ẹni yóò bá bá dá kẹkẹ lẹ náà lámọ yẹ tó wáyé yìí tó sì náà á dà bàyà sí i. lóbi yá pé kí bá lọ sí àṣàmì àmàlì àwọn ọ̀hún ní kí ni ọ àkàlàsù owó wá àtúwàlù gẹ́gẹ́ bí àlùkò bẹ́ẹ̀ lè gbọnà ìyá rọsibà ọwọ ọtàrà lọsí sàlàyé nígbà tó bá wà lọ nígbà tó ọtàlà ní wá kọrọ abẹ sọtù rẹ ní ìgbìmẹ bàbá rẹ lọ sọ yìí pé الذي خلق الموت والحياة هذا ليبلوكم أيكم أحسن عملا لكن بيت الله الله تبارك الذي بيده الملك إذا وصل وعطيه أقال رأيه وهو على كل شيء قدير عدالة الأمر الذي خلق الموت والحياة قد ikú ó ti dàgbà wà láyé ọlọ́run dá méjèèjì lé ẹni lọ́wọ́ tó láti lè tẹ ìwọ àyíkó àṣàánú àmàlà kálẹ́ni bí ó ṣe dáadáa jù Abu Ali al-Fudayl ọ̀nà ìyá àlejò àṣàtúnlá wọn ni àṣàánú àmàlà iṣẹ́ tó fi ń da àjọ̀wò náà ní kí ni ọ àkàlàfù wà á fún wa lò. òun iṣẹ́ tó ti bá a ṣe nítorí ìtọ́lọ̀ ọlọ́run ti ṣẹlẹ̀ yẹn fi kú èèyàn tún retí nǹkan míì lọ́dọ̀ àwọn èèyàn mọ́ ẹ̀rí iṣẹ́ tó dáa jù yẹn wọ́n á sọ wá bọ̀ wọ́n ní tuma á sọ wá bọ̀ ọ̀hún náà ti gbé tó wá fi ṣe kíni o èèyàn tẹ̀lé lánàá nẹ́bí níbẹ̀ ọlọ́wọ́ àmàlẹ́ ní wàhálà ọ̀pọ̀lọ́ gbogbo eléyìí tá à ń sọ yà á sọ nípa kíni o àwòrán kùnà àwòrán mi ní àlùkò àdìyẹ ìsìlámù ẹ̀rí ẹ̀gbọ́n náà la lè gbé ní ìpìlẹ̀ gẹ́gẹ́ bá a ti sọ bá a máa gbé àwọn ọ̀rọ̀ yòókù lé lórí. ànábì sọlá àlùfọlá wa sọ wípé àní wọn mọ islam sí máa àkọ́kọ́ ní ṣàkádà ti àlùlá ilá àti ìlàlá ìjẹ́rìí pé kọ̀sẹ́ni sọ́lẹ́kọ̀ọ́ sí ìdàgbàsókè àyàfi àlá wà á nà muhammadan rasulullah àti pé muhammadu nìyí o ìjọba ọba ní í ṣe. ìkejì nínú márùn tí wọ́n máa lé lórí wọn ni wà ní fọ́ọ̀mù ìsọ̀lá máa kírun àti sọ̀rọ̀ nípa irun wọn ni ti soda maa ìzàká àti ìmáyọ ni ida idaga àti sọ̀rọ̀ ń pa rẹ̀ wọn ni hajj àti ìlọ ọgbẹ́lẹ́ ọlọ́wọ́n bá wọ̀ fún jọ ìjọsìn ìlú tó ní àwọn kàní ìyàtọ̀ ń bẹ láàrin àgbà àwọn ọmọ wọn ni hajj. wọn ní arọ́pà nínú tó ní ọ̀dọ̀ ọ̀dọ̀ arọ́pà nínú àti lílọ sí àwọn ọ̀ṣà rẹ̀ bí àlùjìmọ́ òní nínú alọ́kùn nínú òní nínú ọlọ́pàá nínú mùsùlùmí kò yé wọn bá sọ pé ẹlòmílẹ̀ ní wọn lọ ó múra ó ti bí ìlú náà ní jẹ́bẹ̀ wọn bá tún ní wọn lọ sí hajj sọ́mà pé ó múra tí wọn ní wọn lọ yẹn òun jẹ́ ìpàkó ọwọ́ lọ sí hajj ìjẹ́ ọ̀káká ẹlòmí ìjẹ́ lọ ní ẹ̀ mọ́ta ń kọ́ ọwọ́ àtúrò ní ọtí ìlú kàbí kan lọ sẹ́yìn ẹlòmí ìjẹ́ ń ti lọ́dọ̀ sí ẹbí gbogbo eléyìí tí bá ń tọ́ka sí ìgbà ń tọ́ka sí àìmọ̀ kẹ̀kẹ́ náà ìwà náà ẹ̀rẹ̀ ọmọrọ̀ ìlàdà ìjọsìn nínú ìjọsìn tá a máa fi fún ọba lẹ́yìn ìgbà bí yẹn bá ti ṣe ìmọ̀ra owó kásán kí yẹn wọ ìrọ̀rùn tọ́ba jóbìnrin aṣọ rẹ̀ bẹ́ẹ̀ lásọ rẹ̀ ọ̀nà ìrọ̀rùn rẹ̀ tọ́ba jọkùnrin àdàbóra tí wọ́n fi pàkájà tí wọ́n dàbóra tí wọ́n fi tí wọ́n ti máa ń ṣe àti ìdáàbò lẹ́yìn náà ó sì bẹ̀rẹ̀ pẹ̀lú tó ti kí ni ọ̀hún lẹ́yìn tọ́wọ́ lẹ́yìn ìdíyẹ yíká ọlọ́run ọba t سبحانه وذكر قصي السعي بين الصفا والمروة nígbà tó ti ní àbí àwọn ọ̀rẹ́ tó ń mọ́ra ẹ̀ náà ẹ̀yìn náà kò gẹ́rùn ọba sì láǹfààní náà tó fún sáǹtà ọba ti fi léyìn wọ́n ti parí ọmọ mọ́ra nì ó kò díẹ̀ gbogbo ẹ̀ náà mọ́sálásí ọlọ́run ọba ti wọlé yóò ti ṣe ní mọ́jà ṣùgbọ́n ti hajj òun ní tiẹ̀ yàtọ̀ òun láwọn ọjọ́ kan nínú òní máa ń wáyé ní kíni o ọjọ́ kẹjọ bísí máa ń bẹ̀rẹ̀ bísí wọn mọ̀ ní ìjà níjà yẹn ní bẹ́ẹ̀ hajj bísí máa ń bẹ̀rẹ̀ pẹ̀lú pé ní ẹ̀rọ àti ìwé ń bá yẹn tán ní pé ti ṣe ọ̀rọ̀ ìyẹn pé ti ṣe ọ̀rọ̀ lásìkò ìyá lẹ́fà ó ní bó ẹ̀dìmùnà ẹ̀dìmùnà múnà yẹn bẹ̀rẹ̀ yóò ní káyìlá àgbàlá ń káyìlá. ما هو ìṣá ẹ̀rí gbogbo eléyà ń lọ sí ọ̀kẹ́jọ ìná pè ní ìyàwó sàlùwìyà ìgbà tí wọ́n máa ń pè ní ìyàwó sàlùwìyà ẹjọ́ kẹjọ fún kíni ọ nínú oṣù òní ìṣá. ẹni tí ó ti hajj là ń sọ̀rọ̀ ń parẹ́ yẹn àgbàgbọ́wẹ̀ ọgbẹ́ ìṣàwọ̀ lásìkò ìyálẹ̀ ta wọ́n ti máa ní ẹgbẹ́ wọn hajj wa yóò mú ìjáde lẹ́nu. ọ ọ̀táyìlá àlàńsárì mọ́sọ̀rì ìṣá ọ̀rọ̀gbà tó ti lẹ́ mọ́ ọdìbò ọdì àràmà àjọ kẹsàn-án yà nínú ọdún ìṣìṣà wọn ni wọn tó ní kí ni ọ yẹwò mọ àràmà yẹwò mọ àràmà ọdọdì àràmà lẹ́yìn tó kí wọn ní àràmà tán yẹ irun wọn àyílà ẹ̀wọ̀n yẹn ló ń pọ́n ti ká tó bá wọn á kí. ọ̀sígbà tọ́ka tó láti ọlọ sí àrọ̀fà ọwọ́ akí àyílà ní àrọ̀fà àti àlàáfù ní kíni ọ jọmọ àkọsílẹ̀ ìwọn aláti pọ̀ pẹ̀lú méjì méjì ní wọ́n tí wọ́n wọn ti bá ìdílé náà kí ló fún kó ìdúró ní àwọn àyè tí wọ́n ti ní àrọ̀fà yẹn láti pèsè ọlọ́run gbogbo eléyìí wáyé níjọ́ wo níjọ́ kẹta ni wọ́n ń pè ní kíni o ìyàwó nù àrọ̀ ìyàwó wà bẹ́ẹ̀ títí ohun ojú wọ̀ tí wọ́n máa tẹ̀ lọ́wọ́ tẹ́wọ́n mọ̀ kọ́sá ti ká ilé àdàlà ń sáré tẹ́lẹ̀ ìjà mọ̀ àkọsọ èyí nígbà tó ń bá wọ̀ ó dìbò ó ti fi tán pè ní kíni o ẹ̀yìn ọ̀dáyìn níjọ́ olóṣèlú àfihàn jàmá dọ́kẹ̀sán yẹn náà ni ó sọ ìkọ́ni ẹ̀yìn pé dọ́kẹ̀sán nígbà tí ọba tó bá dà ó sọ níbọ̀ ó sọ ní mùnà ọ̀dẹ̀ àrọ̀fà ọ̀rọ̀lọ́ ti rẹ̀ àrọ̀fà yẹn lọ́wọ́ wà tó mọ̀ bí wà lọ́kẹ̀sán náà níjọ́ yàn àfẹ̀lẹ́ ọmọ àrọ̀fà yẹn tó lẹ́yìn ìgbà tó ń wúwà yẹn ló ti wọ̀ tó ti mọ́ pẹ̀lú àyẹ̀wò sáàlìfà mùsàlìfà yẹn òsìjọ́ ti kẹ́sí yẹn lẹ́jọ́ ìbáàdà tó náà bí lọ́nà lẹ́yìn tí yẹn bá ní kí ni òun tí yẹn kí mọ́gàdà àti táyì ní aláṣìkọ̀tà àwọn èèyàn tán. ẹ̀rí tọ́ lẹ́yìn ìgbà tó sùn tán ilẹ̀ mọ́ báyìí yóò tún gbéra ní mọ̀gàdì fàyà ìjọ kẹwàá ọjọ́ tí wọ́n pè ní ìyàwó fún nàhàrì àlejò pè ní ìyàwó fún hajj àṣà ọjọ́ hajj ló tó kù jù kí ló fà á nítorí pé ọjọ́ kẹwàá náà mo lò níjà yẹn níjà yẹn ní fẹ́ hajj sódò pípọ̀ jù ọ̀gbọ̀n ọ̀rọ̀ fẹ́ hajj ìjọ yẹn lọ́pọ̀ jù. nígbà tó bá fi gé àbúrò àgbàdo ní ọgbà yìí lọ ọkọ̀ tó lè lọ́nkọ̀ ní àdìmọ́sí máa rò ọ̀rọ̀ ọ̀bẹ náà lọ́pọ̀lọpọ̀ máa ṣòro oṣù yá àgbéra nígbà tó ń bá yọ̀rọ̀ dáadáa ó ti bó ó ti mọ́nà múnẹ́ ní lọ yọ ọjọ́ wo la sọ pé lọ múnẹ́ yọ ọ̀hún ẹni yọ́mù àṣù ọjọ́ kẹwàá tá a pè ní yọ́mù nàárì mo làwọn mọ̀ sí ọjọ́ ọ̀gbun rẹ̀ tàbí kẹ́kọ̀ọ́ ní ọjọ́ ìléyà kí tó jẹ́ kí ni ọ yọ́mù hajji akbar ọjọ́ hajji tó tó mi. ẹ̀rí bàbá tí wàá pọ̀ ní mùsẹ́lì fàáyẹn dákòókò tàwé lẹ́yìn ìṣòro kò tàwé ni bẹ́ẹ̀ni wọ́n ti máa sa òkú rẹ̀ látàrí àbí kó sì ti sàálẹ̀ látàrí àná ọ̀pọ̀ mélòó ni ọ̀sà ọ̀sà òkú sẹ́wọ́n sí lọ́rẹ́ fún gbọ́dọ̀ òkú sẹ́wọ́n sí. Èèyàn nínú sẹ́wọ́n sí yẹn ọba ti dé mù náà ní ọjọ́ tá a ní yọ̀ọ̀mù náà àárín yẹn yọ̀ọ̀ sì méje sí àlìjá mọ́ra ọ̀nà ẹgbẹ́ yọ méje nú mélòó. nínú sẹ́wọ̀ntì iṣẹ́ àkọ́kọ́ nínú iṣẹ́ mẹ́rin ti bẹ ní ìyàwó mọ̀ nínú àríyá ọjọ́ jíjẹ́ ìyàwó mọ̀ ní hajj ọjọ́ kẹwàá ní ọjọ́ ìjà lẹ́yìn náà ìparí wà lẹ́yìn náà gbogbo rẹ̀ wà ìjẹ́jú mélòó oṣù mẹ́ta lẹ́yìn náà òun ni bí wọ́n ń pè ní kí ni ọ̀wá fún ìfáàdọ̀ ọ̀wá fún ìfáàdọ̀ yẹn. òun náà ní jẹ́ tọ̀wáàfù hajj tọ̀wáàfù ṣe hajj gẹ́gẹ́ ni ẹ òun náà ní àfààyù bẹ́ẹ̀ ní sọ́fà wà lọ́rùn láàyè òun lọ́fà tí wọ́n fi ń pejọ́ yẹn ní ìyàwó mú ní hajj àti báwọ̀ torí ọ̀gọ̀ ọ̀rọ̀ ṣe hajj kọ́ ọgbẹ́ ẹ̀ ló so lójú ẹ̀yin náà wá àkọ́kọ́ sọ́kùnrin méje ìjàmọ́ra iṣẹ́ kejì ìparí ìyẹn ti lè gbé síra wọn iṣẹ́ kẹta wọn ni pípa ẹni tó lọ lè rí ni lọ́wọ́ tí wọ́n ti pa ẹni lórí ọlọ́pàá gba rẹ̀ lọ́sí lè fi wọ́n ti pa. iṣẹ́ kẹrin ni kí ni ọ ọ̀wá fún ilé ti pa. ọ̀rọ̀ fẹ́ẹ́ fẹ́ẹ́ mi bá mi lọ. ẹ rí jọ́kẹ̀ wáyé tàbí ẹ rí pé ó ti kú òní mù náà ó ti lọ sí pọ́ńpẹ́ ní alìhárọ̀ alìmọ́sí ní alìhárọ̀ ó ti lọ sílẹ̀ lẹ́yìn ìgbà tó parí sọ wá fún ní ìmọ̀ọ̀lọ́ yẹn a tún padà sí múnà padà ìgbé bẹ̀rẹ̀ lọ́gbọ́dọ̀ sí lọ sí. wọ́n máa ń pè ní làyáàlì ìdínà àwọn ọ̀rọ̀ ìrìnà ọgbọ́dọ̀ lọ sùn bẹ́ẹ̀ ọgbọ́dọ̀ lọ sùn bẹ́ẹ̀ èèyàn lọ sùn bẹ́ẹ̀ tí ìbá lẹni sí ọjọ́ lẹ bí àwọn arúgbó àbáwọn obìnrin ló bí bẹ́ẹ̀ kọ́ nígbà tó bá di àsìkò ẹni ọ̀sánwó àárí lásìkò àyílà lẹ́nu yẹn gbọ́dọ̀ tó jáde ní ọjọ́ kọkànlá àlìyéwòrán ìhàdí àṣàrọ ọjọ́ kọkànlá bẹ́ẹ̀ wọ́n bá tó gómìnà lọ́lọ́sùn ọjọ́ kọkànlá nígbà lásìkò àyílà bá tó ní ọlọ́sùn òkú twenty one. mo rò bó ti bẹ́ẹ̀ èmi ọ̀sà ogun twenty one yẹn lọ lẹ́ẹ̀kan náà méje méje nínú àwọn ààyè ọ̀gá mẹ́ta yìí ẹgbẹ́ tí bá tún sọ méje wọn níbi jọ pọ̀ sí ọ̀sàdó àti wákàtí ọ̀rọ̀ ṣe tọ́ba tún sọ méje mi wọn níbi jọ pọ̀ sí tí ó ju ọ̀sàdó àti wákàwá tọ́ba tí wá tún sọ méje mi òdìbí kẹ̀kẹ́ jọ pọ̀ sí ju kọ́ máa wọlé lọ láti lọ sùn lọ. tẹ́ǹfẹ̀ mi bá lọ tọ́ba ti gbọ́ lẹ́yìn náà kọ̀ tọ́ra gbọ́ pé wọ́n lẹ́rọ ọlọ́run bá fẹ́ mú ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn ní hajj ọlọ́run kọ́ bá ní sẹ́lẹ̀ sẹ́rí gbogbo àdá àti ìlọ́ní ọlọ́run ó ti rọrùn báwa náà tọmọ pé iṣẹ́ yẹn rẹwọlé nífẹ̀ẹ́ mi tọ́ lọ bí àti kò jù báyìí lọ mọ́tí máa ń tí ó jù bẹ́ẹ̀ lọ tọmọ wá di àlìyáwó mùsùlùmí àṣà ọjọ́ kejìlá mìíràn yẹn náà ló tún sún mìíràn yẹn náà ló sún ọba tó di ọjọ́ kejìlá báadà ìgbàwá yìí ọdún wa lọ sọ ògùn yẹn níjẹ níbi àyè kéde ọdún bọ síbi ẹgbẹ́ kan dá ọgbẹ yẹn ọsàdúrà ọsàdúrà bí wákàtí kan alihamudulila gbogbo àdúrà táwa ti ń gbà yìí pátá gbogbo ẹ mo ti bẹ́ẹ̀ rí àtàwọn àdúgbò àwọn míì sì ń retí mọ̀sọ̀rọ̀ lórí ìyá mi mọ̀sọ̀rọ̀ lórí ìyàwó mi mọ̀sọ̀rọ̀ gbogbo oríṣiríṣi nǹkan ti mọ̀sọ̀rọ̀ gbogbo ẹ̀ pátá ni mo rí ọgọ́rọ̀ rẹ̀ ni wọ́n ti rí wọ́n níbẹ̀ má kàn ju o. ọba ti sọ pé méjì àkọ́kọ́ náà ọgbọ̀ta ìlú ṣàjọ àti ọdún mẹ́rin ti wákàtí kan. ọdún tọ́jú láàrin náà ọdún sọ́kọ̀ rẹ̀ náà ọdún láàyè lọ́gbọ̀ọ́jọ́ ṣàjọ àti wákàtí kan. ọba ti wá sọ ẹ̀ta fẹ́ wà nígbàlè lọ. mo rọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mi bára ọlọ́ọ̀sùn kájú pọ̀ mo bá ń tọ́ àwọn ibi tó fi hàn ọ̀gbẹ́ má darí àwọn ìgbẹ́lẹ́gbẹ́ onímọ̀ kí wọn. ọlọ́wọ́ àdìkìnì ọ̀hún yá mú olóṣùwọ̀n àlèyọ́ sáàlìta àṣà ọjọ́ kẹtàlá. wọ́n ní ọjọ́ àtìkágbá nínú ọ̀nà. èèyàn tó wá lọ bá lọ sọ wáyé lásìkò ayé lànà ẹ̀. bàbá yìí lọ séyìn ọba kánjú tọ́lá àwọn ẹni tí ń kánjú gbọ́. nígbà àwọn ti ní jọ́ kejìlá àwọn ti fọ́n wọ́n ti yá dànù wọn ní ọjọ́ kẹtàlá lọ ní ìjà ẹ̀ tó ti fóun náà lọ́jọ́ tó kẹ́yìn ìjọ ti àánú òdìbí náà ìjọ tó kẹ́yìn nìyẹn. lẹ́yìn zawal èèyàn tó lọ ju sòmíjì àkọ́kọ́ láyé àkọ́kọ́ lọ́sàdọ̀ àbàtì láyé méje láyé fẹ́ ọ̀sàdọ̀ lẹ́yìn báyìí náà láyé kọ́ta wọ́n ti pàtó méjì yẹn wọ́n ti wọ́n ta kílíìkì lọ́jọ́ náà ẹ́ lọ́jọ́ náà ẹ̀jẹ̀ kókó sẹ́wọ́n kókó sẹ́wọ́n bẹ̀rẹ̀ nígbẹ́ ọ̀rọ̀ àpàdà sí mọ́tà ọmọ rẹ̀ ti dọ́tún ọmọ àtọ́fẹ́ ìgbéra títẹ̀ láti má lọ́jà náà. Ìjọba wọn bá lẹ́ gbéra ló fi mọ̀ yí pé èsì tàbí ṣubú ò lè padà já ẹ̀ hárọ̀mù mọ́ nígbà yẹn ló ń ṣe tọ̀wá àpòkẹ́ tí wọ́n ń pè ní ọ̀wá fúlúwádà. bó ti wá nù hadith abdullahi ibn abbas ọ̀sẹ̀ ọ̀wá ọ̀sẹ̀ àdúgbò wípé àlùkáwà ní dáàgbà àdéhùn dáa bá sábà fẹmi tó bá jálá láàyè kọjá sí pé yóò parí gbogbo ọ̀rọ̀ gbogbo sí ọlọ́run ìtumọ̀ rẹ̀ ní wípé yóò ṣe tọ̀wá fúlúwádà agaga bàbá tèlè gbà òṣùmọ̀ kan padà sínú àbá tí ń ṣe ọ̀rọ̀ àfòjágbére. Mọ́má gbòdò ìdílé wí ìlànà òmíràn nílò ìlànà kódà láti gbàdọ̀ ti parí iṣẹ́ bíi mẹ́ta àbí mélòó nù mẹ́rin níjọ́ kẹwàá yẹn lọ láǹfààní àti yọ ìlànà lára o lè wọ aṣọ nọ́mà agbádá rẹ̀ ọba ìgbọ́ kágbádá lọ ṣùgbọ́n o lè má gbádùn ọjọ́ lọ́wọ́ bẹ́ẹ̀ má gbádá sí sẹ́míjọ́ kẹwàá ní ọ̀rọ̀ lọ́rọ́jọ́ náà lágbára pọ̀ ọjọ́ tí wọ́n ń gbé ẹni tó fúyẹ́ lẹ̀kán wọ́n sì gbé ẹni bíi kìlómítà ọjọ́ yẹn máa ń lágbára tẹ́sẹ̀ rẹ̀ òfin ní kanlẹ̀ àbẹ́ òní bẹ́ẹ̀ wọ́n kàn máa ti di báyìí wọ́n máa ti di kí wọ́n máa fẹ́ bí àfẹ́lẹ́ ìlú báyìí níbẹ̀ lọ́wọ́ àwọn àgbàdá wọ́n máa ti pàgbádá yẹn ní ọ̀sẹ̀ ọjọ́ kejì náà fún wọn. wọ́n àkọ́kọ́ nìyẹn jọ́kẹsàn ìkejì nìyẹn jọ́kẹwàá ìkẹta nìyẹn jọ́kọkànlá ìkẹlẹ́ nìyẹn ìkẹrin nìyẹn jọ́kẹsìlá ńkọ́ ìkarùn nìyẹn jọ́kẹkànlá àwọn onígínní ọ ìkẹkọ̀ọ́ tẹ̀lé ti ọjọ́ mẹ́fà ìlòmọ̀ṣẹ́ àìsí wọ́n múra dẹ́bi wákàtí tó ẹ̀rọ ọ̀pọ̀ ìṣó bàbá tó lọ lásìkò yìí táwọn ọ̀dọ́ bá sọ̀rọ̀ bí àti torí ká ẹ̀ha kòrónà torí kòrónà fáírọ̀sì yóò wá sọ̀rọ̀ káwá ìgbàgbé alára káàmì bí wọ́n bàtí bí lóṣù lè má sọ̀rọ̀ rárá wọ́n ti parí àwọn wá tó o bá rọ ọmọ wa bèrè nì. nítorí bẹ́ẹ̀ wọ́n hajj nínú ilé islam lọ hajj ìjọsìn islam ta sàlàyé rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́. wọ́n sọ omi ramadan àti ìgbà rẹ̀ ramadan nínú ilé islam lọ́wọ́ eléyìí dáwé Imam Bukhari aleyhi rahmatulah wọ́n gbé jáde nínú ọ̀gẹ́rà wọn ábà nínú ìdáwé ìdíyìn náà nọ́mbà tù ábà ní báàbù tó ààbò ìmọ̀ àlọ́kọ̀ tó àlọ́kọ̀ ìmọ̀ àlọ́kọ̀ àdúrà yín bẹ́ẹ̀ ń ṣe ìgbàgbọ́ yín náà ẹ̀kọ́ bá dọ́dọ̀ sọ wípé kó lè máa yá àbáwọ̀ bí kùmọ̀rọ́ lẹ́wọ̀lẹ́ dùn àrùkù ìmọ̀nù yìí mi ìdá nẹ́bí bá ń sọ fáwọn èèyàn pé àtẹ̀lẹ́ òsì ẹ̀ ní bìkítà pẹ̀lú ní bí èyí bá ti ìmọ̀nù lẹ́yìn ọ̀rọ̀ bá rìn ẹ̀sìn yẹn bẹ́ẹ̀ tó bá kan náà بالله ورسوله وشرائع والدعاء إليه ẹnu ọ̀nà àbáwọlé tí ń pàṣẹ ìmán nígbàgbọ́ sọlọ́run àti òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam. àti bó tún fẹ́ sàlàyé fún àwọn ṣàrá ìdí díẹ̀ àwọn òfin ẹ̀sìn ọdún ààyè àti ìpeni حديث في عام وهناك يعني حديث عبد الله بن عباس رضي الله تعالى عنه قال إن وفد أهل الخير أما اتى النبي صلى الله عليه وسلم قال من لقوم أو من الوفد قالوا ربيعة قال والحدا من القوم أو بالوفد غير خزايا ولا ندامة فقالوا يا رسول الله إنا لا نستطيع إنا لا نستطيع أن نأتيك إلا بشار الحرام وبيننا وبينك هذا الحي من كفار هدى فمرنا بأمر فصل نخبر به من وراءنا وندخل به الجنة فسألوه عن عشر عن العشر عشر أشربة أمرهم بأربع ونهاهم عن أربع أمرهم بالإيمان بالله وحده قال أتدرون ما الإيمان بالله وحده قالوا الله ورسوله أعلم قال شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وصيام رمضان وأن تعطوا من المغنم من الخمس ونهاهم عن أربع عن الحسن عن الحنسب والجباح والنقيض والمزفر وربما قال المقير فقال حفظوهن خبروا بهن من وراءه أري حديث عبد الله بن عباس رضي الله تعالى عنهما أخبر طريقي إن وسع في الخير àwọn èèyàn oríṣiríṣi ni wọ́n máa ń wá sí ọ̀pọ̀ bí àwọn ọ̀tún àbí sàlàmà oríṣiríṣi àwọn fúùs. ni wọ́n fẹ́ dé wá lọ́pọ̀lọpọ̀ wọn tí wọ́n pọ̀ yẹn ni wọ́n dé wá bá nẹ́bí sùlá àgbàrá pé a ti di mùsùlùmí o bá a ti kọ̀ tó yìí. àwọn wọ́n tó àbẹ̀lùfẹ́sì yìí wá dé nígbà tí wọ́n wá bá nẹ́bí sùlá àgbàrá wọn là nẹ́bí wa sọ pé mọ́ni lè kọ́ ayé mọ́ni lọ́wọ́ àwọn òun ni ọ̀rọ̀ tó dé ìjọ wo nìyẹn wọ́n bá ní ọ̀dí àlà wọn ikọ̀ ìdílé wọn ni. wọ́n lè sọ lọ́n sọ láti lọ́n pé mọ́ àlá èrò kọ́ omi ọ̀hún bìrì wà. ọbẹ̀ pé kò sí kò kí kò dín ẹ lé wà báyìí tó bá báyìí àmọ̀ tó máa lè jọ. nítorí pé ìsọ̀rọ̀ àmọ̀ sọ́yìn bí mo ti sọ́ọ́ sísàkọ́lé àlejò ọwọ́ àánú àwọn ìwà ìmọ̀nù káàbì fìdí ẹ̀ múlẹ̀ pé lágbájá yìí ó ní ìmọ̀nù ìpàdé tó lè fẹ́fẹ́ o. ọwọ́ náà àdéhùn sí àdéhùn ọ̀rọ̀ àdéhùn ọ̀rọ̀ ọ̀gbẹ́ta wa rẹ̀ mọ́ sọ̀kọ́lá tó fún ọdẹ pé pàdé tó lè jáde. títí òsì dáhùn sọlá rẹ̀ sọlá ọ̀sán àwọn ọ̀rọ̀ bíi mẹ́ta. ìkànnà ni pé mọ̀nkánà yóò fi ẹni tó bá nígbàgbọ́ sọ́lọ́run tó dẹ̀ nígbàgbọ́ sọ́jọ́ tó ń da lòdì àmọ́ pẹ̀lú ẹ̀kọ́ ìkẹyọ́rọ́ ọ̀wìyàn sùn kọ́ sọ rere bíi kó wí gbólóhùn tàwọ̀dé ìkọ́ máa tún dékè ọ̀rọ̀ kó gbẹ̀yìn àtẹ́sí ìkọ́ta burú fún yàn àwọn rere ni ẹ̀ o àwọn olùyẹ sùn tí o bá ti rí kẹsí ní gbogbo àwọn kẹta ń kà yẹn ọ̀dà kẹsí o máa wá sípè tí o máa sẹ̀kí tí o sọ̀rọ̀ ẹ̀yìn àbí tí o sòfófó ọyà dákẹ́. hadith yẹn tó wá bẹ̀ sọ́ọ́ wípé ọmọ nǹkan ẹni yóò fi bí láì wọn yóò mi àákẹ́ ẹni yóò tọ́ bá tó wá nígbà gbọ́sọ́lọ́mọ àtọ́jọ́ kẹyìn ọjọ́ gbẹ̀dà nìyàmù àlè yóò fi dáárọ̀ ọyà pálá dùgbò rẹ̀ ọmọ àtọ̀sí tàbá ẹ̀kọ́rọ̀ kan bẹ tá níbi sọlá sọlá tó kúra lẹ́ẹ̀mẹ́ta pé wọ́n lọ́ọ̀hì náà yóò fi mọ́fọ́lọ́ ń kúra onígbàgbọ́ ọjọ́ ilé nígbàgbọ́ dáadáa rí wọ́n á béèrè pé òṣìṣẹ́ ọlọ́run ta ló ń tọ̀ òun tó ń wí bí ẹ̀mẹ́ta báyọ̀ ní bẹ́ẹ̀ ni. alẹ́bí ìlàyà àmọ́nù ìyá ogun bá wa ní ìfọ̀. ẹ̀ńtà ládùúgbò rẹ̀ ọba kan kan balẹ̀ sáfúrú ẹ̀ pé kò ní kó sùn dábàá fún tọ̀ wọn nígbà. ó débi pé àníbi sọlá sọlá orí mi lò yẹ máa sàgbọ́dọ̀ aládùúgbò fún mi. àtàlọ́ nínú àwọn sọ̀tọ́lì ìmán tó ti pé bẹ́ẹ̀ gan la ń lọ yìí wọ́n tó ọmọ nǹkan náà yóò bínú bí láì wà yóò bínú áfẹ́ àlè yóò kéré wà yìí fà ẹni ó bá ní gbàgbọ́ sọ́lọ́m àti ọjọ́ bí nga ìyá àwọn ọ̀pọ̀ya máa fún àlejò rẹ̀ ní ó ní tó kù sí kò sí ìyẹn lé wa agbọ́dọ̀ sàmọ́lé àlejò láìwé ọ̀sẹ̀ ọ̀tọ́jú àlejò ara ẹ̀kọ́ ọ̀tọ́jú ẹ̀ níjọ́ kọ́dà nù súnà tọ́lá àwọn kan lọ fẹjọ́ sọ amẹ́bí sọlá ọ̀sọ́lá a máa ń lọ bá àwọn yẹn kan lálejò wọn ò dẹ̀ nígbà wá lálejò ọjọ́ ọlọ́run yẹn mẹ́fà àlejò lọ́dọ̀ wọn. ọdún gẹ́gẹ́ ọ̀pọ̀ sínú àmọ́ rẹ̀ ó kú omi nígbà tí òkú ó sì rẹ̀ ti kẹ̀sí pé kó kíkí ó sì bọ́ bí oṣù ọlọ́run súnà ní àlejò lọ́lá láàfin mẹ́fà àlejò lọ́dọ̀ rẹ̀ gbà bí òsì lè mú wáyé ló fi ẹsẹ àbò fún ẹrọ ọjà lọọsà láàrin ìgbà tó lọọ bá wọn kan lálejò tó gbà lálejò ó tó á kó lọ́dọ̀ ọwọ apàpẹjọ ni wọn wá wọn fún dáwà ọdún àbúrò rẹ àdúgbò sáàmì islam kan lára sí i abayé lálejò ẹgbà wà lálejò àtúntò yìí kẹ wá jẹun ẹtú dáhùn mélòó wà ní islam kù dẹyọ méjì ẹ̀dá sílẹ̀. tó nípa bẹ́ẹ̀ sísàkọlé àlejò ojúṣe gbogbo èèyàn ní báyọ̀ kéèyàn ti pàtàkì ẹwà nẹ́ẹ̀lì pẹ̀lú pàtàkì rẹ̀ ọ̀rọ̀ hábà pẹ̀lú àwọn ènìyàn ẹ̀rí pé wọn ní òdì tó dá àmàlẹ́ yẹn wá bá nígbà sọ náà ni pé mọ́ padà ní bilkov ọ́bìlwà ẹ máa wọlé máa rọra o àwọn ìjọ kan dé yìí àbí ká sọ pé àwọn èrò tuntun kan fẹ́ dé yìí wọ́yọ̀ kàzáyà wọ̀lá nàdáàmà ìyẹn ni pé láì ní yẹpẹrẹ láì ní yẹpẹrẹ. wọlé ẹnẹdáàmà ah, mọlọkà fi tẹlé ọfì ẹnẹdáàmà yẹn ọfì tẹlé yẹn ni pé ní sàbámọ pé kílẹ̀ wá kì í ọkọọlù àwọn ànílò òṣìṣẹ́ ọlọ́run ìnà lánàá sàdí wà ha àdíyàká ìlà fi ṣàlẹ̀ ṣàwọn àlágbára àti wàá àwọn náà gbà pé kò yẹ kíjà ọ wáyé bíi sáfù rọjà kọ́bùlà islam ni wọ́n ti máa ń lọ pé rọjà bò mú dọ̀rọ̀ wọ́n rọjà bò mú dọ̀rọ̀ nígbà tá nẹ́bí sọlá àlọ́sọlá tí ń sàlàyé àṣọ ìṣòro tọ́ba adáda sọ ìjọ mi nà wọ́n mi nà àrùbá àṣọ ìṣòro. فإن عدة الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض ها ولا تظلموا فيهن أنفسكم هو تقول منها أربعة حرم بتلو كان منها أربعة حروف إلا أموت مثل أيمان بدجل صعبه ọwọ́ aga mọlọdibẹ aláàbọ̀dọ̀ ń kọ́ àyà ẹlẹ́ẹ̀kejì ní gíní gbẹ̀rẹ̀ ìjà ẹlẹ́ẹ̀kẹta ní gíní àwọn àbọ̀. àwọn àtẹ̀tọ̀ pé wọ́n rọ́jà bò mú tọrọ rọ́jà bò mú tọrọ báyìí ní jùmọ́dá àti gíní ọ̀hún wà ó wọ́n ṣe àdá. àti rọ́jà bò mú tọrọ kí òun ní bí ọ̀wọ̀ ti ń bẹ fún oṣù yẹn àwọn mú mọ rírì rẹ̀ pọ̀. tí wọ́n bá lẹ́nìkan ń lọ́dọ̀ ẹ̀ kọ́ bàjẹ́ àwọn oníbàjẹ́ lásìkò yẹn wọ́n ní kankan tá a lè wá bára nẹ́bí báwa wá béèrè àlàyé ẹ̀sìn lọ́dọ̀ rẹ̀ àkóso àbẹ̀wò torí mọ̀ ó tún lè bá wa jà ń ní. kí ló fà wọ́n náà wọ́n wa sí ọ àwọn àwọn èèyàn yìí ń bẹ láàrin àwọn ará àdúgbò yìí nínú àwọn wa torí bẹ́ẹ̀ ìgbà tá wá eléyìí náà tún jẹ́ kọ́ máa náà tọ́ bá ti lọ́pọ̀ túrúsì má bàa lọ wẹ̀rẹ̀ wẹ̀rẹ̀ wájú àwọn àfáàmọ́ àǹfààní ni àyè lè wà lẹ́nì àyè lè má sí lọ́la wàá lọ sọ́dọ̀ àwọn ọmọ ní kí wọ́n bá yín dá para ni àpárá bò ọ sáré lo àǹfààní yẹn kíákíá wọ́n ti ṣàlàyé bí ìṣesí wọn ṣe rí bẹ́ẹ̀ wọn bá sọ́kọ̀dá lè sáré wálẹ̀ nìyí o torí bẹ́ẹ̀ rí òtítọ́ lọ́n fọ́ fún nẹ́ẹ̀bẹ̀ amúrí fásilẹ̀ pàwọ́láṣẹ ọ̀rọ̀ gidi kan pé pé ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ díẹ̀ ní ṣùgbọ́n ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé bẹ́ lábẹ́ rẹ̀ nùgbèrú bí ìmọ̀ wà rọra ni kéde wo aláwa tán o àwọn bá wà lẹ́yìn wa tán lè wá yẹn à lè fún ọ nírò nípa rẹ̀ kọ́nẹ́ẹ̀dì kò ìlú jẹ̀dá mo tọ́ bá ti fún wa níwọ̀n ọ̀bàdàn rẹ̀ ṣàlàyé ní ọjà ọ̀tá wà ní ẹ̀sán pẹ̀lú ẹ̀. Mọ̀tá yóò wà ní àṣìbà. Wọ́n ní wọ́n béèrè orí. Inú ìgbà tí wọ́n béèrè wọ́n béèrè àṣìbà. Jámọ̀ àwọn ìṣàrọ̀ wọn ni wọ́n pè ní àṣìbà. Ohun mímu. Ànábì sallallahu alaihi wasallam pa wọ́n láti ohun mẹ́rin ó sì mẹ́rin fún wọn nínú wọn tá nẹ́bí pa wọn láti rẹ̀ tọ́jẹ́ mẹ́rin sọ̀lá àlọ́sọ̀lá wọn pa wọn láti rí ìmọ̀ níbi ńlá ìdíkà sọ̀sọ̀lọ́ bílá ìwádà ìdíkà sọ̀sọ̀lọ́ nìkan ṣoṣo. قال قال النبي صلى الله عليه وسلم تعتذرون من الإيمان بالله وحده jẹ́ mọ ohun tí ń jẹ́ nígbàgbọ́ sọ́lọ́run nìkan tuntun àwọn náà wàá dáhùn pé Allahu wa rasuluhu a'lam ọlọ́run àtúntì rẹ̀ lọ́mọ àtẹ́bí sọlá àkọlá wa dáhùn pé ìdígbà lọ́sọ́lọ́ níbi ilé àpolò mọ́tò sọ wípé àti àlejò ìmọ̀ọ́nù àti àlejò láwọn kankan náà ni wọ́n. mùmíní mùsùlùmí mùsùlùmí mùmíní ẹ̀rí kanú ẹ̀rí láwọn ènìyàn jókòó sí mi. torí gbà tá àtẹ́bí sọlá àkọlá fẹ́ sàlàyé ìdígbà lọ́sọ́lọ́hùn nìkan gbogbo ó ní sẹ́yìn mọ́ ó ti ń anabi sọlá sọláwà bẹ fún ṣahadatu alla ilaha illallah ìjẹ́rìí pé kọ̀sẹ́ni lọ́lẹ́sọ sí jọ̀sùn láyàfi Allah àwọn oníjẹ́ àlùyìn ìmọ̀ obìnrin yìí pa nẹ́bì gẹ́gẹ́ alára sallallahu alaihi wasallam ó tún sàlàyé ìmọ̀nù pẹ̀lú mu táwa ń wò kọ́ wà nínú kíni ọ Islam ta ti gbọ́n náà àwọn àhàdé ti ta àtàtẹ́lẹ̀. èèwọ̀n ti ń jẹ́ nígbàgbọ́ nìkan ṣoṣo òun náà ní ìjẹ́rìí pé kọ̀sẹ́ni tó lẹ́tọ̀ọ́ sí ọdún lọ́yà fi Allah wa anna Muhammadan rasulullah àríkọ́jọ́ ń ta sànú orí bí Islam rẹ̀ àti pé Muhammadu ń bọ̀ òjijì ọlọ́run ọba ní oṣù wa iqamu salah tẹ̀lé fún mẹ́wàá ní orí bí Islam ga kalẹ̀ ìmọ̀ akínrun ọwọ́ azọ́kọ́ wà ní oní iman ẹ̀rí kọ́ bá dẹ́ta mi bọ̀ mọ́ káná lọ́ọ̀bù ní yòó sọlá àtàkù ìbọ̀wọ̀ kíbla lọ́ba dẹ́dà ń bọ̀. ẹ̀yin jú bì kẹ́ máa yíjú bẹ̀ wọ́n bí ìní ẹ̀ padà máa yíjú sí ọlọ́run lè ráhùn yín láre. ọbẹ̀ yìí pé yàní àwọn iṣẹ́ tá à ń ṣe lábẹ́ ìmọ̀ọ́nì náà lè túmọ̀ sí ìmọ̀ọ́nì. nítorí pé lábá gbà pé ìmọ̀ọ́nì ńlọ́jẹ́ bí ìpìlẹ̀. iṣẹ́ tá a gbélé náà wọn náà lè túmọ̀ rẹ̀ pẹ̀lú àlàyé tá à ń kà lọ yìí ìta òǹtàkà àti ìyọ̀ǹtàkà wọ̀síyàmù ramadan àti ìgbàwé ramadan àti pé wà á ń tó ọkọ mínà lọ́mọ́bùnámi tó ń ta àti pé màá mú ọ lọ pẹ́ẹ́pù wa nínú ọrọ̀ ogun tẹ́ ẹ bá kú ẹ máa mú wa ẹgbẹ́ gbogbo sùn yẹn lọ́wọ́ fún dání o ọlọ́run fún anẹ́lùmọ́ àdìsúlá pẹ̀lú ìlẹ̀ ìlú ọ̀sùn wọn lọ bàbá yìí ẹ mú wa wọn lọ tó wá kọ fún wọn nípa ohun mẹ́rin alihamdulilayi òun náà ni wọn là lè fi pé ní àpamọ́ ọmọ ẹ̀dá bí gò bí gò ni lọ́kẹ́ kó ṣe pé gò gangan ni torí wọn ní nǹkan máa ní kọ́lọ̀ bíi green tàbí red ṣùgbọ́n ọrùn rẹ̀ ẹ̀gbẹ́ ni wọ́n fi sí. irú káníkọ́ọ̀pù n'ịkọpụ báyìí ní bí ni wọ́n á sí bí wọ́n lu sí wọ́n ṣe ọ̀run rẹ̀ sí. wọ́n ní àbíká sọ pé kínní bí ìkòkò ni ìkòkò ó ní irun nú ó sì ní dáàmú nínú tí wọ́n ọ wọn àlèǹdìbáwò sí ọtí ìbò tẹ̀lé o wọn máa ti nínú obìnrin yẹn àbí fúlọ́ àtàlà ń pọ̀ sí ní ẹ̀fọn ọdún kọ́ má ṣe bẹ́ẹ̀ o ọ̀rọ̀ láàrin ẹ̀ ti yé bákan náà wọn la sì tún lè súnmọ́ rẹ̀ pé ọ̀dà tí wọ́n yọ̀ sí yẹn tó ọ̀tọ́ fi wọ́n sọ ní bí ìpòlísì nígbà tí wọ́n fúláṣà pọ̀ fún ọ pé wọ́n gbọ́dọ̀ ṣe nàbí ìlú sínú ẹ̀wọ̀n wọ́n gbọ́dọ̀ ṣe ọtí ẹlẹ́rìndòdò wọ́n gbọ́dọ̀ ṣe sínú ẹ̀wọ̀n. bákan náà wọ́n dùbà dùbà yẹn òun náà ní alẹ́ akọ́tẹ́ yẹn akọ́tẹ́ yẹn òun lélẹ́gẹ́dẹ́ lélẹ́gẹ́dẹ́ pé wọn gbọ́dọ̀ ní kí ni wọn gbọ́dọ̀ ṣe nàbí ìdùnnú ẹmọ fún wọn máa rọ ọtún sínú rẹ wá. ọ̀rọ̀ bá rí ẹ ti yàtọ̀ kéèmù àríkà kanú sàtúnyọ́nù nígbà tá à ń ṣe tafsiri sàtúnyọ́nù àríkà sàlátù sàlámù ìlà yọ́nù àríkà sàlátù sàlámù. bákan náà wọ́n ń nàkíyọ̀ ànàkíyọ̀ yẹn wọ́n ní òun náà ní nǹkan ẹ̀ wọ́n mú nínú. Kini eh, anáxlá kini ìdú ọ̀pẹ ìdú ọ̀pẹ tọ wọn ni wọn máa ń ṣe kíni àpamọ́ nínú òun náà wọn ni kí wọn máa sìn nàbí ìlú kí wọn máa fi ọtí lò síbẹ̀ mọ́ bákan náà ni alimusafat kíní yẹn náà wọn ní ọjà náà ni wọn máa fi yí igbá tí wọn máa ń lò ó ní wọn sábà ṣe wọn máa fi ọtí nàbí ìlú síbẹ̀ mọ́ eléyìí ni wọn sáà nẹ́bí sọlá sọlá ń tọ́pọ̀ fún ọ nípa rẹ̀ ọwọ́ sọ fún ọ yìí pé kí ṣe máa sọ owó ni gbogbo àwọn nǹkan tá a sọ fún yìí ẹ sọ dáadáa o wá bí omi nínú mọ́ wàrà àgbò ẹ sì fún àwọn ẹni tí wọ́n bá wà ní ẹ̀yìn yìí kẹ̀ ọ ní o nípa rẹ̀ ìgbéhùn sí aṣọ nìyí sọ ibi ni àádọ́ inṣàlá ṣùgbọ́n hadith wọn lábàánú sọ yìí Bukhari nínú kìtàbù ìmán nàmbà 2 abàní báwo àdá ìlọ́wọ́ sí ìrìnà ìgbìmọ̀ àti kámọ́ ọlọ́pàá ìfọ̀wá nínú ọ̀rọ̀ òun náà wà nínú ìgbìmọ̀ àti ìgbìmọ̀ tó ní ìlànà láti fi àyè ìbéèrè rẹ̀. Ẹ̀jẹ̀ bí a bẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀. وعنه lórí ìbéèrè tí wọ́n béèrè lórí kábílẹ̀ gbọ́ wọ́n sọ wọ́n sì ní ìfáàbá èyí tó ti pé àtọ́sóyà wà ní ọmọ ìkẹjìlá gbọ́ ó sì jẹ́ iṣẹ́ tá a lè gbé ní yìí. òun náà sì ní sọ̀rọ̀ àtọ̀ hajj. wọ́n ní àwọn kan máa ṣe ìlọ́lára mu tí wọ́n ní ṣe níjọ́ kẹwàá lórí ìjà wọn. wọ́n padà máa wá ṣe nígbà tí wọ́n bá nígbà láàyè wọ́n ní ṣe ọ̀tọ̀ọ̀tọ̀ ní bẹ́ẹ̀ ni ọ̀tọ̀ọ̀rọ̀ onírọ̀ ìnira ọjọ́ yẹn máa ń lágbára ṣùgbọ́n sọ́lọ́ ń bá ní kọ́rọ́ yẹn lọ́rùn kí yẹn ṣe níjọ́ kẹwàá yẹn lórí ìjà jù gẹ́gẹ́ bá ní ìṣòro láàbà wà ní ìlànà ìṣiṣẹ́ ìṣẹ̀lẹ̀ tó ti fi yàn padà sàn ìgbà yóò ní ẹ̀ bá ti sàn nígbà tó ti fi yàn fojú lẹ̀ ní ṣe àìlágbára ìjẹ́ kí yàn ṣe torí náà yàn máa lágbára. ẹ̀rì pé mo múrò ìgbà wa lẹ́sìn ní ẹ̀sìn alọ́sẹ̀lẹ̀. a ò fẹ́ wúdà àgbà nínú tíra àfẹ́ lò a sọ̀rọ̀ níjọ́ parí kájẹ̀ láwọ̀ lówó dábì pẹ̀rẹ̀ tẹ́lẹ̀. ó kú kí ni ó kú bàbá fún ìfọ̀ àrùn lọ́sọ̀rọ̀ àtúnṣe. àwọn àti haramu tó lọ òkú lágbára ní haramu náà tọ́wá kò yẹ ọ̀rọ̀ nù. orí mo ti wọnú mọ́sílù ibi gẹ́gẹ́ alára mo ti wọnú mọ́sílù. àwọn náà bá a ṣe pọlọ ọkọ̀ ọ̀kan lápáta ń ṣe ra wa lọ́pọ̀lọpọ̀ wákàtí ni o. tọ́wọ́ wọnú mọ́sálásí ń sọ̀tọ̀ alihamudulilayi mo sì ṣe sọ̀wá fún ìjẹ́ kí n bọ́ síbi tí màá ṣe sọ̀fà àti mọ́rù wa báyìí kí n fi mọ lẹ́sẹ̀ àwọn ọ̀fẹ́ kó lẹ̀ ẹsẹ̀ dáwé yìí bá kó lẹ̀ ọ̀padà di pé láti lu mọ́sálásí ìta mọ́sálásí mọ́ bára mi. táwọn kan fẹ́ jáde wọ́n sá padà ju ojú ojú àwọn security guard ọ̀rẹ́ gbà tí ló padà wọlé lọ sí nàkà ìfẹ́lẹ̀ sọ́kà mọ́rù wa kí ẹ ti gbogbo yẹn ló lè fi ra rẹ̀ lẹ̀ ẹlòmíì lè rí oríṣiríṣi ṣùgbọ́n because ènìyàn máa ń pọ̀ kálukú náà ọ̀dọ́ lọ́pẹ́ kóun náà tó bá nẹ́bí sí i ọmọọmọ àlùfẹ́lá lórí agbé ìjọ tuntun tá a máa ń wáyé ju ìjọ kẹwàá yẹn ìjọ kẹwàá tó fi ìjà yẹn tá a máa ń wáyé oníjọ yẹn ní sẹ́sà bá a máa ń pa ẹ̀ pápá yìí òkú méje tó nípa bẹ́ẹ̀ àìsè níjọ yẹn kì í ṣe ìfojúlẹ̀ àìlágbára yóò ṣe nígbà tó bá wà oríkèlá ìlà òṣùpá nítorí pé ọlọ́run ní lágbẹ̀ẹ́ nìkan lọ́rùn àyàtọ̀ tó bá nípa nípa rẹ̀ ọkàn ìjà pípẹ́ bá àkókò yìí ilé ò báyìí lágbára yẹn ó wáyé pípa bàbá ìjà pípẹ́ ìjọba sọ̀rọ̀ bí àwọn kàdàgbà àwọn èèyàn láàyè láti lọ sí hajj lọ́dà bí wọ́n ti fi òǹkà sí àwọn èèyàn tí ọ̀nà tí ò súnmọ́ kọ́kọ́ tó bí àwọn èèyàn ti máa ń sọ̀rọ̀ ìgbòho ìyẹn lè ṣe nígbà tí ẹ bá nígbà nígbà tí wọn ṣe ní dọ́kítà ìfìjì. àwọn ni wọn pè ní ẹlẹjà mọra tó mọra ẹ ní máa ta gbálá kankan wọn pè ní jámọra kẹ̀kẹ́ ni wọn máa ń pè ọkọ wọn tó lọ wọn ni wọn sọkò méje nígbà bá dọ̀ wọn nìyà. Now hajji wani ya kúdùs kẹ ó kì í bóyá ohun tí wọ́n fẹ́ sọ ní pé ẹni yẹn lọ sí ọmọrọ ní kúdùs ẹjẹ àgbà tó ohun tí wọ́n fẹ́ sọ ní. sẹ́wọ̀n yìí wọ́n wá nù hadith sáà nàbì sọ̀lá àlùsọ̀lá ń bọ̀ pé láàbù ṣàtò rìhàn ìlà ìlà sàlàsà mọ̀tàdìdà. a gbọ́dọ̀ di gbàdàgbọ̀ tí wọ́n máa béèrè fún ìbolẹ̀ ńlọ àyàfi mọ́sálásí mẹ́ta ìyẹn lè ṣe balẹ̀ mọ́ fún ìṣe jáde o àbí Pakistan kì í ṣe bẹ́ẹ̀ o. àwọn pẹ̀lẹ́ ń lọ o. a ń lọ sí ọ̀kan nínú mọ́sálásí mẹ́fẹ̀ẹ́ta la gbọ́dọ̀ máa fi dá wọn lórí. àdébí sọ̀rọ̀ láàtú láǹkà alákọ̀ọ́kọ́ àwọn ní àlùfáàsì tó mọ́sálásí ọlọ́run ọba àti ìwọ̀ ìgbọ̀ àti mẹ́kẹ́. ẹlẹ́ẹ̀kejì oṣù ọmọ ti di ààdà àti mọ́sálásí mi ìkẹta òun náà àròsàn lọ mí dámẹ́sì yẹ̀kọ́ bẹ́ẹ̀ náà ni mọ́tàláṣí ó wà ní Jerusalem ọ̀nà kọ́ba ní sọ tó níbi ìjọba àwọn ìyàmọ́ àwọn tí bóyá ti sọ lọ síbẹ̀ yẹn láti lọ sí ọmọ bóyá ni wọ́n pè ní àjẹ ìgbòdò ṣùgbọ́n mi ò lérò pé wọ́n pè yàn ní àìsí títí wàá jẹ́ ti Màdínà tí wọ́n pè ní àìsí Màdínà orílẹ̀-èdè lọ́la. Ẹ̀yà ẹ̀yà. Ẹja yẹn ju ẹ̀. Tó bá já sí pé ẹnìyẹn láǹfààní kò sí láìpẹ́ oríṣiríṣi náà àwọn mọ́sálásí wọ́n pé ìrún tí yẹn bá kí ń bẹ̀ ọlọ́lá ni gbogbo mọ́sálásí ń bẹ́ ń lù yí lọ òun ni alimọ́sọ̀ náà kọ̀ sọ̀rọ̀ wa èyí tó wà ní gbọdọ̀ ní lórí sálẹ̀ mọ́ sílẹ̀ mọ́pọ̀ ní ibi kan pé hajj kò ní ọ̀rọ̀ tí tọ́lọ̀ bá fún yẹn láǹfààní nínú ibi téèyàn lè lọ kẹ̀wò láti ti jọ òun ni alimọ́sọ̀ náà kọ̀ sọ̀rọ̀ wa tọ́lọ̀ ń fi àgbàgbà sáyẹn kàrẹ̀ náà. gbogbo ẹ̀ pátá lọ́rọ̀ ọ̀nà alimohim tẹmọ̀ yìí pé níbẹ̀ lànà ti ṣe láhàrà yìí sẹ́nìkẹ́ bá ní tí màá fi ẹ̀ mọ́ fún màá fi fáríkì tó pẹ̀lú ìjọba ní àlùwọ́lá àhàrà yìí pé ọ̀sẹ̀ ń tẹ̀lé ọmọ rẹ̀ alimohim tá a bá sá àti orí sẹ́ mẹ́ta nù mẹ́rin yẹn ìyẹn lè pọ̀ sí. ọ àti pé tọ́wọ́ fúnni máa sọlẹ̀ kọ́kọ́ lọ sí sílẹ̀ ajá ìfẹ́ wọ ìlú àmì yẹn lọ bẹ̀rẹ̀ mọ̀lọ́gbọ́dé mọ́tọ́lọ́mùbá ti ní kọ́ rọrùn fún yẹn ìyẹn sọ̀tò dábàá yìí ọ̀pá rí ìyẹn tí ọmọ ti pẹ́ ìyẹn lè sọ̀tò dáadáa. wọn bá mi ẹ̀ yẹ òsílẹ̀ wọ́n tí ọba rí fídíò ti bọ́ sọ tó lọ́lọ́ wọ́ ọ̀sìn náà ńlọ wà á. ìyẹn iṣẹ́ ẹjọ́ kẹwàá ni wọ́n ń béèrè yọ yọmọ ẹ̀jẹ̀ Thank you. àdúrà ni lọ lọ́bẹ̀ ọ mẹ́rin sáwọn làárùn olùjọ wọ́n sì mọ̀ ní láti lọ ìwọ̀n lọ ẹ kò fífà àwọn ènìyàn lọ fún ọgbà níjọba òní fún yẹn àwọn fún yẹn náà wọ́n kọ ẹ àwọn ọmọ kéwà àwọn ṣe wọ́n wá aláì ọ̀sẹ̀ ti gbówó lọ́wọ́ báyìí pé owó ni o ẹ̀ńtọ́ bá fẹ́ lọ wọn á gbé kọlẹ̀ aláyẹ̀ nìkan kí wọ́n dìde wọ́n sì pọ̀ síbẹ̀ yẹn gidi jihad a ẹ wá nígbà yẹn sọ pé jihad ọ̀ya ẹ̀ńtọ́ bá fẹ́ ni ẹ̀rẹ̀ kí wọ́n dìde ara ní ní àbí ẹ̀ màrà wọ́n fẹ́ láàrin bẹ́ẹ̀ ni wọ́n ti tọ́tọ́ níbẹ̀ àdúrà ni ọ̀dọ́ ti á máa bẹ́ẹ̀ lọ́nkọ́ lọ́nkọ́ ràn wọ́n lọ́wọ́ àwọn yàrá tó wà bẹ́ẹ̀ lọ́nkọ́ ràn wọ́n lọ́wọ́ ọ̀la ni ẹ̀sìn náà. Lọ́mọ àti. أني رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان أنا سمعت وجه متى أفهم كيف يجي أصابي مشهور بلاسي كورو أصابي مويا بلاسي كورو أصابي مويا بلاسي كورو bẹ́ẹ̀ mẹ́rin ọ̀tọ̀ ní ikú wa lásìkò ọrùn ọ̀tọ̀ sí ní ikú wa lásìkò ọrùn wọ́n ní tùmọ̀ rẹ̀ ní ẹjọ́ ọ̀tọ̀ ní máṣe ọ̀tọ̀ yìí ní ọ̀rọ̀ ọ̀tọ̀ ìfọ̀nfẹ́ àjẹjì ìṣòro àbẹ̀rẹ̀. ẹ̀yà ní ìlú fi di ọ̀gẹ́ ẹ̀sẹ̀gbẹ́ tó di ọ̀njẹ lónìí ọ ọba dà kó ọba dà kó ọ̀yẹ́ ní ọlọ́run náà ní ìdára rẹ̀ tàbí àìsí àyàlá yìí lọ́ọ́ ìwọ nínú àwọn ọ̀dẹ̀ra àtẹ̀lẹ́ ẹ̀yìn ẹ̀yìn àtàlẹ́jọ náà ẹ̀yìn méjèèjì pẹ̀lú ọ̀rọ̀ ìrìnlẹ̀. ìbéèrè olódùkú.

ń bẹ́ẹ̀ òun la wíkẹ́ndì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ òyìnbí àlòkù kúkú rẹ̀ àárọ̀ pàdé nù àárọ̀ píparí lọ́kẹ́ yìí kì í ṣe náà ṣùgbọ́n píparí yẹn yóò já sí pé o ti lọ níbi irú àkókò yìí tàbí tó ń pa àyà. sẹ́mi ọ̀pọ̀ ọ̀rọ̀ ọlọ́run ọba sùpánà ọ̀dà aláfọ̀ọ́ ẹgbẹ́ àlẹ́ أشهر معلومات ومن فرض في جن الحج ولا رفق ولا حصوص ولا جدال في الحج إبتاري حج ويا ولا وصدات الماما وصدات الماما يعني شوال ذات وامبه وديمات الله يا لي بك حرام لله إن وصدات الماما نزل قاعدة يدبل أي ليلة نزل الحج فأنتم أجازيك ذو الحج على الله àgàgà ńgbà tó lọ́gán á ti bẹ̀rẹ̀ tó lè ṣíṣà dáadáa irúfẹ́ ẹni bẹ́ẹ̀ tó bá fẹ́ sí ọ̀rán mọ́ra torí sínú ọ̀ràn ìjọsìn mẹ́tẹ̀ẹ̀ta èyí tó sì lékè tó lọ́lá jù náà ní ẹ̀sán mọ́tò ọ̀rọ̀ ọ̀nà kéèyàn gbé ìṣàlámù pẹ̀lú àbáyíká àmọ̀ràtán mọ̀tàmọ̀tì àdéhà ìdàlẹ́hẹ́j ìwà ọlọ́mọ jẹ́pì rẹ lẹ́yìn jẹ́pì ọmọọ̀rọ̀ tí mo fẹ́ ṣe yìí kọ́dà máa wọn bá di lọ́yọ̀ rán múlẹ̀. tó irúfẹ́ ẹni bẹ́ẹ̀ tọ́ba parí ọ̀rọ̀ mọ́rọ́ ọjà kọ́ máa parí ọ̀hán kírun nítorí pé kò ní pẹ́ kò ní tí ó fi ṣe kí ni ọ lásìkò àjẹ òfìlò pápá jùlọ tó fi jáde wọlé kẹ́ni ẹ tó dé mọ́kà láti lọ sí ọ̀rọ̀ mọ́rọ́ nítorí kó fi lè kó sínú àdúrà àtàtúnẹ́bì ṣe sọ̀lá ọlọ́run bá ní kí àwọn tí wọ́n parí àwọn sáré òjò tuntun wọ́n ní wọ́n lè ni kí àwọn ẹni tí wọ́n kírun náà òjíṣẹ́ a tún tún wípé ọlọ́run bá ń ká àwọn tí wọ́n parí. wọ́n ní àwọn tó kírun ń èèyàn lè má parí níbi ẹjọ́ ọmọọrọ yẹn tó bá ti súnmọ́ jù pé bí wọn padà parí gbà ní ẹ bá parí o ìṣẹ̀lẹ̀ àjì. ọjà gbèsè ọsọ wọn gbàwé mẹ́ta nígbà tó wà ní hajj wọn sábà àti ìdá ọjà tó yóò ti gbà mí jì nígbà tó bá délé àti dé abẹ́fẹ́ fẹ́lẹ̀ pẹ̀lú àti. ọ̀sẹ̀rẹ̀ ń bí ẹsẹ̀ wọn wọ́n láti gbèsè hajj. ẹ tọ́lá ti fẹ́ kọ̀ sí ìdí ẹ̀rẹ́ kò sí wàhálà rárá sí wàhálà náà. wọn wàá padà gbéra yóò tún lọ túnṣe náà torí kọ̀ wá fún ẹ nínú ọ̀pọ̀ ọrú tí ó ṣe pé kì í bọ bẹ́ẹ̀ jẹ́ òun lọ́rọ́ sọ wà torí òun yẹrẹ fún ọ̀tálẹ̀ mi lọ́ba ti bọ́ nàìjíríà mọ́sálásí agboolé wa lórí òlè aláàbò kẹ̀kẹ́ mọ́ ọyà máa wo inú tẹlifíṣàn ló kù ọ̀tún lè rí mọ́ òlè aláàbò kẹ̀kẹ́ mọ́ tọ́lọ́bí jáwé pé ẹni sùúrù lè gbọ́dọ̀ máa ṣe nẹ́fílà gbogbo ìgbà nẹ́fílà sọ̀wá fún yẹn òrèkóòrè lèèyàn máa ṣe gbogbo àtúntì ní pásítọ̀ tó mọ̀ yẹn ó tún padà lọ́tún ọdún lọ dágbére lónìí wọn tún lọ́dọ̀ fúlá lọ dágbére padà sọ bá nìyẹn ṣe rí nìyẹn sọ sùhàlẹ kọlọ nígbà wọn sọ pé ẹ nílé ìwálé kí ó lọ́la wọn ni wọn ní kẹ máa rìn ẹ máa rìn lójú títí àbí kí lẹ ní wọn